Afẹ́nifẹ́re ti sọ̀rọ̀ Tinubu ti sọ̀rọ̀ Bàbá Kítóyè ń sọ̀rọ̀ àwa Yorùbá Nation campaigners ń sọ̀rọ̀ kí ni ẹ̀yin rí òun ni ìbéèrè tí mò ń bi ẹ̀yin olólùfẹ́ wa ní ìrọ̀lẹ́ yìí gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ bí ìṣe wa níbí ìbíbà ni a ti máa dá gbogbo ẹ̀ tí a máa béèrè question nítorí pé bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá lénìí tí àwọn kan ní káṣíwà nínú nàìjíríà táwa kan sọ pé àjọṣepọ̀ wa pẹ̀lú nàìjíríà ó ti mẹ́hẹ ẹ jẹ́ ká kúrò nínú nàìjíríà but ọ̀pọ̀lọpọ̀ ní no pé ká má tí ì ṣe bẹ́ẹ̀ mo wá fẹ́ gbọ́ látara ohun táwọn èèyàn wá fẹ́ sọ nígbà tá à ń prepare gbogbo àwọn platform méjì tó kù tá máa fi bára wa sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí ìwọ yorùbá tó bá ti ń wọlé sínú ètò náà ó ṣeé ṣe kí ìwọ náà ní ìbéèrè ṣé afẹ́nifẹ́re tó ń sọ pé ká túbọ̀ ṣe sùúrù kó change constitution nàìjíríà àbí bọ́lá tinubu tó sọ pé no a máa wà nínú nàìjíríà ni o torí pé òun ò lè pín nàìjíríà èmi náà ni àbúrò yín tí ẹ mọ̀ sí Koiki Media tí a máa ń bring in the world closer to your doorstep ẹ bá wa pè àwọn èèyàn wọlé ní méjì mẹ́ta ẹ máa láǹfààní àti pè wọlé látara ìbéèrè tá à ń béèrè nírọ̀lẹ́ yìí ìbéèrè náà ni pé ta ni ká tẹ̀lé ṣé Afẹ́nifẹ́re tó ní ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ béèrè lọ́wọ́ Tinubu kó tẹ̀ kọ́kọ́ sọ fún wa pé constitution tó ń lò yìí is a fraudulent constitution kó já wá sílẹ̀ nígbà tó bá ti wá já constitution wá sílẹ̀ gbogbo àwọn ẹ̀tọ́ tó kù tẹ́ ń béèrè á wá sí ìmúṣẹ Bọ́lá Tinubu Afẹ́nifẹ́re Yorùbá Nation campaigner ẹ jẹ́ kí gbogbo yín darapọ̀ mọ́ mi bẹ́ẹ̀ ni àwọn ọmọ ti settle down àti fún wọn lóúnjẹ <laughs> ẹ wọ́n ní tí ebi bá ti kúrò nínú kìnnìkan kìnnìkan àbùṣebùṣe ẹ mọ̀ pé Yorùbá tèmi ìgẹ́tà sí bíi so please uh, invite people to come in and let us discuss it's Friday. Uh, many people are doing late night many people have just returned back from work uh, ilé náà làwa náà wà ẹ̀wọ̀n pàwọ̀ níṣẹ́ iṣẹ́ kan tí ọmọ Yorùbá gbé fún Kóìkì ni pé ìwọ ṣáà wa máa kéde síta kí etí wa lè là torí pé a gbọ́ràn tí wọ́n bá ti ń ṣàlàyé fún wa àwa wa mọ ohun tó yẹ ká ṣe ẹ bá wa pa àwọn èèyàn wọlé ẹ bẹ̀ pé nísìnyí ariwo kéékèèké a máa ta jáde látara àwọn ọmọ yín tó wà nínú ilé so ẹ rántí pé is a mobile studio uh, but you know, àwọn ọmọ mi ti mọ̀ pé tí bá ti gbé fóònù síwájú àti laptop ọ̀rọ̀ Yorùbá nation náà ni mò ń sọ ẹ pa àwọn èèyàn wọlé o ẹ má jẹ́ kó jẹ́ yìí nìkan lẹ fẹ́ ṣe àdájẹ wọ́n ní àdájẹ ò kí ń dá kò kí ń dá kíyàn jọ jẹ ẹ̀yìn ló ṣe máa ń sọ pé ẹ jẹ́ lọ jẹ kí ló máa ń pè wá ní ká jọ jẹ sàárà ṣọ́ọ̀ṣì máa ń ṣe sàárà ṣáà èmi náà láìkì sàárà báyìí ẹ mọ ibi tó bá ti ń ṣe sàárà tó ń dín àkàrà torí pé ọ̀rọ̀ ibi tó ń pààyàn nàìjíríà nísìn kódà kò sí sàárà tó lè jẹ mo ń béèrè lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹni tẹ́ ń darapọ̀ ẹjẹ́ máa kí n ṣe ń wọlé torí àìtí wọnú program gangan àyànfẹ́ Ibrahim wọn náà wọn kí mi Silva Badmus ó ní welcome sir èmi ò níṣẹ́ méjì ẹ níṣẹ́ méjì iṣẹ́ kan tí mo gbà lélẹ̀ iṣẹ́ tọmọ Yorùbá àṣà mi fún lélẹ̀ àbẹ níṣẹ́ mi tẹ́ fẹ́ fún mi ẹ mo kíyàwá Modinat salamu alaikum mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí ṣé ká má ti tanná kí n ṣèbù ná díẹ̀ tí ó ta bá tanná nísìn ìyàwó mi máa mú bíìlì wá fún mi triple drs thank you so much àyànfẹ́ ibrahim mo kí yín wàsíù táíwò mo kí yín mo kí ẹ̀yin tẹ́tí ń darapọ̀ lọ́tún lọ́sìn wàsíù jìnàdù ní constitution not for the yorùbá indigenous people pé constitution yẹn fake ni kóyìkì má yẹ kó fún ẹ jẹ constitution ẹ ìyá mi wọn ní kújọ mẹ́ta bẹ́ẹ̀ ni princess adébímpawó níyì àwọn platform tó kù náà mo sì ń try láti tètè set it up sódà kí gbogbo ẹ̀ lè jọra wọn náà ni bẹ́ẹ̀ ṣe ń wọlé lọ́tún lọ́sì mo ní báwo ni wíìkì yín wíìkì yìí kódà oríṣiríṣi ni ó ti ṣẹlẹ̀ nínú wíìkì but focus tiwa ni pé ìran Yorùbá fẹ́ kúrò nínú Nàìjíríà ṣé àwọn Afẹ́nifẹ́re tó ní Kóìkì ẹ̀yin tí ẹ ń béèrè fún Yorùbá nation yẹn Bọ́lá Tinubu ò ní dá yín lóhùn àwa ló máa dá lóhùn nítorí pé àwa ni à ń sọ fún pé kó jẹ́ kí constitution ẹ̀ wá sílẹ̀ ṣé Tinubu lè gbé constitution wá sílẹ̀ without the approval of the Senate ìyẹn àkọ́kọ́ mo kí bàbá mi olóyè Ìgbòho mo kí Bishop Adesina mo kí chief imam ilẹ̀ Yorùbá mo kí bàbá gẹ́gẹ́ ojú mo kí gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá o láì yọ ẹnìkankan sílẹ̀ mo ní ta ni ká tẹ̀lé Afẹ́nifẹ́re ni àbí ká tẹ̀lé bàbá Kítóyè àbí President Bola Ahmed Tinubu uh, mo kẹ́yìn tẹ́ ń gbọ́ mi láti Sierra Leone báwo ni Sierra Leone ṣé gbogbo ẹ wà settle down John Ọbátẹbọ ní welcome every truthful Yoruba nation to the platform mo kí àwọn Biafra mo Morufa Ahmed assalamu alaikum warahmatullahi wabarakatuh uh, eh, riselolo only good to hear from you ahmed muhammed ni now i get you you are yoruba kí ló rò pé <laughs> ṣé haúsá ló pè mí tẹ́lẹ̀ <laughs> àbẹ́ ìgbọ́rọ̀ tó ń sọ eh, ṣé mo jọ haúsá àbí ṣé mo jọ ìbíbò ṣé mo jọ ṣèkírì ọmọ yorùbá ni mí mo kí bàbá wa sheik sk boss ó ní ẹ káàbọ̀ padà bàbá mi Koiki ẹ ẹnjíníà àwọn ẹnjíníà ò gbọ́dọ̀ máa wọ ọ̀kadà ẹnjíníà máa ń fix problem ni kọ́lọ̀mbẹ́ lẹ́dùnmarè jẹ́ ká máa rí problem fix ara tá à ń ṣe náà ni pé à ń fix problem kí ni problem tó wà níwájú wa problem pé a ti wà nínú nàìjíríà ó tójọ́ mẹ́ta kò jẹ́ kí a rí ayé gbé ó ti dìbà wa from so many things iṣẹ́ tá a wá gbà ni pé ká enlighten ọmọ yorùbá kí gbogbo àjọ gbé yẹ̀wò a máa fi nọ́mbà síta ẹ ṣe jẹ́ ká sáré play anthem yẹn ká má yẹ kó pẹ́ bíi ti tẹ̀ǹkan torí pé ó dàbí àtẹ́ pé Kóìkì àá ah, ah, ìwọ ọmọ Yorùbá ò tẹ respect anthem wa ṣe ló kọ sọ̀rọ̀ lọ fún one hour kó tẹ lọ́rùn ó wá ṣe ń play anthem kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ mo kí Prince tẹ́jẹ́ à play anthem yẹn ó dàbí pé mo máa need speaker mi so lẹ́ẹ̀kan sí i àwọn ọmọdúnwà ti lọ sókè sọ ẹjẹ mute ẹ lè mọ́lẹ̀ program kan wò yìí nísìn ok the other remote ló fi wò á ti ní over bíi one million or two million view ọlọ́run ló mọ táwọn ọmọ yẹn ń wò nínú àwọn program yẹn ó dẹ̀ ń pawó wọlé but irú àwa nísìn monetization àti gbogbo ẹ̀ wọ́n ti gbà kúrò lọ́wọ́ wa gbàdúpẹ́ fún ọba Elédùmarè pé a sì ń gbìyànjú díẹ̀díẹ̀ torí pé kí ni kò ní ṣe torí owó YouTube làwa ṣe ń ṣe léè tó bá Oh, brother, I mean the language. I guess it is Europe. Oh, yes, Ahmed Mohammed. Where are you from originally? Uh, Mr. Ahmed Mohammed. Yeah, it's Yoruba language. Uh, thank you so much. Are you from the northern part of Nigeria, or you are from the middle belt, or you are Hausa Christian, or I love Muslims. I love. Uh, I was born as a Muslim. I love Hausa people, but it's just that we don't want to be in Nigeria anymore. You know, Nigeria is no longer working. Uh, bank is Koiki. If not olden days, you'll be inscribed in the part of the stories in the bible ah, ọmọ èmi náà ti nítàn níyẹn o kọba elédùnmarè kó wà pẹ̀lú wa ẹ bá mi pín ètò ẹ bá wa pe àwọn èèyàn wọlé ẹ pa àwọn èèyàn wọlé ah, ó dà ń pé ẹ má ẹ̀ka tún ṣe mistake uh, oh you are from somali oh i have a lot of uh, uh, the uber driver that drove me um, last week saturday is from somalia and we had a great conversation there were some tips I got from him, you know, and he's making money on Huba. Uh, you know, may God Almighty Allah bless every one of us, wherever you are, whether you're Somalian, whether you're Sudanese, wherever we are around the world, we will continue to live, uh, you know, and leave a mark. A mark. It's important that we leave a mark before uh, we go meet Baba God. Uh, Ari, what is you not do? I think I should bring the. Uh, ah, Uh, the, the exchange rate today is 1,400. thousand four hundred. Ẹ má bí mi pé Koiki báwo ló ṣe mọ̀ àwọn èèyàn náà máa ń send sí mi ni. But let's play the anthem. I think we are fully ready now. I still have a couple of more platforms to set up. Mr. Kehinde Jamiu ni Mr. Koiki ò kí mi ẹ kò dá bẹ́ẹ̀ ẹ kí èmi náà ẹ ó dà mo kí ẹ̀yin àti ìbejì yín mo kí yín ẹni God bless Yorùbá nation God bless you. God bless you as well. Yorùbá níyì wọ́n ní good afternoon or good evening. Prince Adébáyọ̀ Shitu mo kí gbogbo wa ní all the province across the Yoruba land. Eh, ẹ máa láǹfààní ẹ eh, eh, Mr Isaac ní ẹ kú iṣẹ́ you won't be tired. Mo ti jẹ mo ti mo ti lo nǹkan síkùn. <laughs> Ọmọ ebi ò dá lára nígbà tí mo padà wọlé yẹn mo ní san tí mo jẹ èmi náà ya sáré kí nǹkan sínú kùn tòṣàlẹ̀ la fi ń sọ tòkè jáde torí tó bá sí oúnjẹ nísàlẹ̀ <laughs> ọlọ́run jẹ́ kíyàn ní strength ẹ jẹ́ ń pin mọ́lẹ̀ stone cold ní Koiki you are specially welcome ah, àwọn òyìnbó ńláńlá ẹ má jẹ́ kó lọ kíyàn lọ gíra yàn jẹ wọ́n ní freedom fighters and individuals or group who fight for freedom justice and equality, equality. They often challenge oppressive system of government to bring about positive change. They are like real superheroes. Ẹ rántí Voltron Voltron. We like Voltron because when they are fighting single-handedly, one man defeat one. But the moment they become one, Voltron, the Kinikon, Kinikon, you know, I can't remember anything anymore now. Uh, Shitu Amomimokin. I think we should. Uh, moment like I want, we, we normally get people from the, uh, but it's important I share the program first before. Uh, so let, let's just use this one to ẹ ẹ can play intro Me, a ẹ máa ń like ẹ now i'm sure you like my intro uh, you know eh, it's part of Koiki Media ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n wa Mike Ọlá uh, orílẹ̀-èdè kàgbéga kàgbéga kàgbéga ìgbàgbọ́ ni o.

Oh Ọmọ Olúwa nìyẹn, mo sì wọn náà ń gbọ́ mi kétékété Koiki láti ìlú Badagry mo kí yín thank you so much all the way in Badagry Mr. Rokusu Ṣẹ́gun wọ́n ní Mr. Koiki I greet you we are behind you from Badagry God bless you even if you didn't recognize me as much as I love you Darkest, the last man standing. I love you too as well. Uh, I, I am not different from any one of you in Yoruba land. Simple Rahim, eh? Simple Rahim, official underscore Banky, Kehinde Hosseini Salami, shout out to all the Yoruba sons and daughters. Mo kí yín Mo fitele tẹlẹ́dùmarè, mo fi kí Mo fiti Quran. Eh, ní Quran. Ah, Mùsùlùmí ni mí. This was the Quran I brought in to UK some 24 years ago. And I love and appreciate everything written in here. My Bible is upstairs. I don't know why I keep the Bible upstairs and I keep the Quran downstairs. Eh? <laughs> eh? and one thing we need to understand is that even Yoruba Muslim, they suffer. Awusa Muslim, they suffer. Igbo Muslim, they suffer. Christian, they suffer. Awusa Christian, they suffer. Yoruba Christian, they suffer. Uh, all the indigenous people, Christian, the suffering in Nigeria. Abi? Simple, I mean, it will get to the point that your media will be live non-stop. Ambo díẹ̀ díẹ̀, ó kù díẹ̀ ni, bẹ́ẹ̀ ni, bó ṣe láti rí náà nìyẹn. But we have to start small small. Ẹ̀rín Jobi Julius, mo kí I am not different from those of you in Nigeria Tojo jọmọ Yorùbá. Mo ní tí bá wà nílé, wàhálà, èmi náà lè gba owó orí títì. ẹ fún mi lọ́kadà mẹ́fà kó máa máa tí jáwó ẹ̀yìn nísìn but we are grateful that what fi what wọ́n fi tọ́ wa àdẹ̀gbá I accept it and we believe in it and there's nothing wrong in it and I can still recite in English not in Arabic but intagbedani nísìn has nothing to do with religion I am not joking. It, it, it literally nothing to do with religion. Religion or all, freedom or all. Freedom is what we are asking for. Nigeria has taken away our freedom through the fraudulent 1914 amalgamation. And that is exactly what we are doing today. We are bringing back the conscious mind. tech. a shout out to you. mo ní gbogbo jẹ̀bóde Benny. Confirm ọmọ jẹ̀bóde ni mí mo kí bàbá tó bí mi lọ́mọ mo kí grandma Lee Ajayi mo kí ọmọ Yorùbá ní diaspora àti ní Áfíríkà mo fẹ́ kẹ́ bá mi dá sí ọ̀rọ̀ tìrọ̀lẹ́ yìí a máa gbọ́ ohun jagaban jagaban ó bá àwọn Afẹ́nifẹ́re sọ̀rọ̀ ó bá bàbá Fáṣọ̀rántì sọ̀rọ̀ ó sọ ìdí pàtàkì tí òun o as the president of the Federal Republic of Nigeria òun ò lè pín nàìjíríà a gbọ́dọ̀ lọ ṣe tó máa ṣẹlẹ̀ kí nàìjíríà fi wọ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o tinubu ló sọ bẹ́ẹ̀ viking orúkọ yẹn dàbí àwọn warrior tó máa ń jà láyé àtijọ́ viking bẹ́ẹ̀ mi ni mo dẹ̀ máa ń wo múfì tó pọ̀ jù ni Koiki, your camera from the YouTube is dark. Ẹ torí bí ṣe jókòó ni. Ṣé kí n tanná díẹ̀? Ẹ torí pé mo fèsì ẹ mọ̀ pé inú ilé mo wà. Ẹ fẹ́ máa rí inú ilé mi ni. Ẹ ó yẹ ṣé ká tanná. Eh, àwọn kan ti ń bínú Koiki gbogbo ẹ ṣe wá dúdú bíi tìgbà tó wà nàìjíríà ó ṣáà sí nàìjíríà ó tún ṣọ́wó náà ni <laughs> ẹ jẹ́ ń ṣọ́wó náà yẹn o ẹ nígbà tá a bá ní kẹ fún wa lówó nísìnyí fún wa lówó ìyàwó mi bá dé nísìnyí ní a máa top up iná ṣé màmá sọ fún ìyàwó mi pé yorùbá nation fún mi lówó kò ní ní bàbá ìjọ́ni <laughs> lọ́wọ́ nǹkan tó máa <laughs> àbẹ̀ ọ̀rọ̀ ẹ̀fẹ́ kí màtí ìyàwó máa jà nínú ilé nígbà mọ́ni ẹ̀ fún mi lówó ẹ̀ ẹ̀ fún wa náírà ẹ̀ fún wa ní pounds ẹ̀ fún wa ní dọ́là Eh? We can hear your voice, but you cannot see my face. Ojú mi dàbí òwìwí. Òwì òyòyòyòyò òwìwíwìwì òyòyòyòyò òwìwíwìwì. Ọ̀yà máa tọ̀nà kù díẹ̀. Bọ̀wá ìta bá ń prepare yẹn. Mo kí gbogbo ọmọ Yorùbá sẹ́ẹ̀ láì fojú pa yín rẹ́ má jẹ́ kéèyàn kankan tó wà láàbúrọ̀dì máa sọ fún ẹ pé òun bẹ́tà ẹ irọ́ ló pa sọ pé kóun náà wá gbé Nàìjíríà ah, dánwò ló bì yóò kéré ẹ̀yin tẹ́ ń gbé Nàìjíríà ń gbìyànjú èmi náà gbé bẹ́ẹ̀ for six months even though pé ẹ tọ́jú wa for six months yẹn àbọ̀rọ̀mọ̀ye yín nísìn kò easy láti gbé nu nàìjíríà nàìjíríà ló difficult jù láti gbé lágbàáyé torí pé wàá gbọ́n ṣáà ni ẹ jẹ́ ká ká play intro mi ẹ bẹ̀ mí pé ẹ jẹ́ kó ìkìwọ́ náà play intro ẹ kó tẹ̀ fi kó fi kó fi gbé sí wa létí ká wá bẹ̀rẹ̀ sí mu lẹ́yẹ kọ̀ọ̀kan ní méjì méjì Koiki Media easy a ní brother mi tó wà lamẹ́ríkà yẹn a ní Koiki Media we bring in the world closer to you. àwọn grandma kan náà ti dá gbogbo ringtone yẹn mọ̀ àní Koiki Media eh, vikini we don't need to see your face ṣáà máa gbóhùn sókè kóhùn ẹ̀ máa lọ tátátátá ìyẹn la fẹ́ gbọ́ irọ́ àwọn èèyàn gbọ́dọ̀ rí ojú mi wọ́n ní ojú ni ọ̀rọ̀ wà ẹ gbóhùn sókè mò ń bọ̀ mo ti dé. Koiki Media we bring in the world closer to your doorstep. Bàbá ó jó díẹ̀. ẹja sókè ẹja sókè. Koiki Media. Koiki Media. Koiki We bringing the work closer to your doorstep. Koiki Media. Koiki Media. Koiki Media. We bringing the work closer to your doorstep. gèrèdè gbígbédè lárugẹ nílẹ̀ Oòduà àwa gangan ni bàbá Koiki Media. ayé orí ẹ̀ bẹ̀. Koiki Media Koiki one closer to your doorstep. dem never sabi wetin we carry for her. but e dey move closer before dem go sabi set they never know wetin we carry for body until e dem move closer before dem go sabi. ọ̀gbìn lọ lọ́jà ẹyẹ. ee aṣọ fún wọn ọ̀pọ̀. ẹyẹ tó lórí kodo bí i. òun náà wà ní last man standing àwa la máa rẹ́rìn ayọ̀. ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa ká fún ìlú bàbá wa kájúmọ́ sowọ́pọ̀ ká lè gbójú tó wà dá Odùduwà tó bá lè gbé wá àwa la máa rẹ́rìn ayọ̀ ọmọ Odùduwà ṣègìrì ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀ àwa la ní síyá àgbà ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ilé rí káwa lè gba ògo ilẹ̀ wa ká ká lè jọ gbàdé kálẹ̀ gbáde adé adúláwọ̀ àwa ni mọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. ìyàwó dúdú àwa ni mọ̀lẹ̀. Koiki Media àwa là ń gbé tó lárugẹ. ètò tó gbójú owó tí wọ́n mọ̀ ní. owó kún mi ìpolówó lòwò yẹn ní wọ́n mọ̀ jẹ́ kó lè. ẹgbẹ́ polówó ọjà wà láyé gbúgbà yín jẹ. ètò tó gbójú owó tí wọ́n ah, mọ̀ ní. àwọn bàbá dáadáa ètò lárugẹ à ń gbàgbà lárugẹ. tòótọ́ pẹ̀lú owó ìwà màmí. yé bàbá mi jọ̀nà kú délé. ẹ máa rí gbọ́. ètò tó pẹ̀lú owó ìwà màmí. ọmọ jẹ̀bú alárẹ̀ mi. ló ní kí n máa gé tata. kó yí kí mi dá. ọ̀rọ̀ lágbájú mọ̀ mi o máa bá ṣẹlẹ̀ lọ. ọmọ yorùbá nìyẹn ọmọ yorùbá tata o. àgbàdùn rẹ ọmọ jẹgbẹ́ lẹ́rẹ̀ mi ṣẹ́yìn ló máa fi dìbò ọbẹ̀ mọ́lẹ̀ o. ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé máa dé máa dé. ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ máa wọ̀ máa wọ̀ o igbó máa wọ̀ báná wọ́n tún tó yẹn tó bá wọ̀ bẹ́ẹ̀ wá tẹ̀lé abọ́ra.

máa fún yín ní àwọn analysis wàá máa gbọ́ nàìjíríà náà máa bí ẹ èmi kọ́ ni problem ẹ ẹ come back to nàìjíríà mò ń bọ̀ máa dúró dèbí mo fẹ́ dé tán. là ń gbé tò lárugẹ ṣé ká jọgbọ́ o. Wikimedia àwọn ní bàbá. àkújà fẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ yorùbá. Wikimedia àwọn ní bàbá. ọmọ òdùwà ni wá o bọ̀kànbọ̀kàn. Wọ́n igi níbi àwọn ní bàbá. Ikú tó ṣe bí lébè òsì, àdìmú bàbá iyọ̀. Wọ́n igi níbi àwọn ní bàbá. We bring you one closer to your doorstep. Wọ́n igi níbi àwọn ní bàbá. Afẹ́fẹ́ tó ń fẹ́ òòdùn kan yòókù lára ni. Wọ́n igi níbi àwọn ní bàbá àgbèrè gbèdé wá ṣe lọ́la. olódùmarè ló fún wa ṣe ìgbèdé àwọn ní bàbá. gbogbo ayé ẹ gbọ́ àwa ní bàbá o. ìgbèdé àwọn ní bàbá. ẹ máa bọ̀ wá ẹ gbé polówó ọjà yín wá. ìgbèdé àwọn ní bàbá. òtútù alágbèdá ní òtítọ́ lágbèdá ní. ìgbèdé àwọn oníkèéta. àwọn ọjọ́ ọ̀dàlẹ̀. àwọn oníbàbà. àdótán àkópẹ̀rẹ̀ gẹ́gẹ́. òkè àná we bring you work closer to your doorstep. Koiki Media is Izara to give us latest. Ah, is around to give us latest. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ gbọ́ ètò tó kojú gbogbo. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ gbọ́ ètò tó kojú gbogbo. Koiki Media is Izara to give us latest. Mr. Debayo Kiki Emmanuel wọ́n ní Koiki we stand with CSI ibi tó bá ń lọ làwa dúró sí má jẹ́ kíyàn kankan tún bẹ̀ sàn kankan Koiki àwa ti Yorùbá Nation Youth ní Italy kò ní bàjẹ́ fún yín láéláé à ń gbé tọ̀bọ̀ Ìgbòho máa wá sí UK wọ́n ń ṣiṣẹ́ lé lórí Ṣẹ́gun ọ̀nà ti wọlé tó bá dé máa ń fún wa lówó ni àwọn tó kò fún wa lówó ẹ fún wa ní pounds ẹ bá fún wa náírà àwọn tó wà nílé náà ló máa lò èmi náà kọ́ yọ díẹ̀ Eh, ibi tí wọ́n bá ti ń ṣe ènìyàn ti ń jẹ now on a serious note mo kẹ́hìn tẹ́tí darapọ̀ mọ́ wa and let's welcome back I have the strength. Uh, eh, Ifanimole Ayeni, most of the politicians, I'll be reading a lot of the comments, but mo fẹ́ kẹ́yìn náà bá mi dá sọ̀rọ̀ tìrọ̀lẹ́ yìí. Ẹ̀yin tẹ́ ẹ̀ báyìí ti gbọ́ bí tí President Bola Ahmed Tinubu, because the president, let's, let's give him the accolade. GCFR, CON, the Jackapan the jack of bad ó bá àwọn afẹ́nifẹ́re sọ̀rọ̀ lánàá mo wá fẹ́ pé ká kọ́kọ́ gbọ́ ohun tó sọ àbẹ́yìn ti gbọ́ kẹ́ lè bá mi dá sí Kóìkì oníka dá sí òfun wa nọ́mbà mo wá bẹ̀ wá ṣé mọ̀ pé lórí ètò tiwa oríṣiríṣi ètò ló máa ń ṣe ibi tá a bá ní ká lọ direct yẹn kò ń ṣe pé torí mo fẹ́ restrict yín síbẹ̀ yẹn I just don't want us to be contradicting a lot of things there's a lot of shenanigans happening especially gbogbo gbogbo movie ta ti movie ni ẹ jẹ́ ká kọ́ àṣẹ pé àwa ń wo movie ni movie ni ẹ má ẹ̀ka wá distract wa bọ̀ mo fẹ́ ka ifá ìmọ́lẹ̀ ayé ní Koiki ò ka kọ́mẹ̀ntì mi síta káwọn èèyàn lè gbọ́ sétí most of the politicians will regret their actions against indigenous people of Oduduwa people for keeping them in the British company called Nigeria. Silver Badmus ó ní mo gbé fún ẹ tán brother mi like I always say I am not the most eloquent but I am playing my part <laughs> ó ní mo ṣẹ̀jẹ̀ yan tán ni ìyàwó mi ló máa ro èmi ò lè dá ro ìyan kẹ èmi èmi àwa dá ro ó máa ní kókó ni n tí mo jẹ náà bí oúnjẹ òyìnbó ni bó ṣàgbé ó gbé kùn dúró tí bá sọ tí mo jẹ nísẹ̀ ní understand it ta ló mọ tán pè ní salami kò ń ṣorúkọ salami ti bíbá yìí ó ní nǹkan tán máa ń pè ní salami ó máa ń lọ tọ̀ìtọ̀ì àwa ara ẹ mọ̀ káwọ̀ lè má jata wọ́n lè nata púpọ̀ náà dá lára oríṣiríṣi kọ́lọ̀ kó ṣàṣàánú wa gbogbo ẹ̀ láṣà ń jẹ ẹ̀ pé lóyìnbó so gbogbo ń tẹ̀rí yẹn múfì ni o James Bond ah, mo rántí spy who love me ta ló ti wo múfì yẹn the spy who love me mo kí gbogbo ẹ̀yin ẹ̀yin grammar kan wà ẹ má ẹ̀kọ́ distract yín àì tí débi tá à lọ but we will get there wọ́n ní ẹlẹ́dẹ̀ adọ́yọ̀ ariwo ẹ̀ ló máa pọ̀ òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ ẹ̀yin jẹ́ káwa máa hámẹ̀ lójú kan yẹn gbàs gbàs gbàs mo kí bàbá mi Rafiu Ahmed wọ́n ní Mr Koiki ayé yín kò ní bàjẹ́ pẹ̀lú ògo ọlọ́run ẹ iṣẹ́ takuntakun àwọn àdúrà ńláńlá tíyàn gbọ́dọ̀ ṣàmì because àwọn kan fẹ́ jẹ́ kí ayé tí wọ́n bàjẹ́ lọ́ ṣe kó wa sínú ìgò ah oh ẹ eh, understand ìgò ẹ mọ̀ pé tó bá kóyàn sínú kankan tí omi ṣe wà báyìí nísìn ṣe rí pé kò dà síta àfi tó bá ti ní hair nínú àwa fẹ́ kúrò nínú ìgò yẹn torí pé kí ayé wa lè dáa so that at least we can live the life to the fullest kó tó di pọ́ lọ́jọ́ máa dé but àwa ń bẹ ọlọ́run pé gbogbo àwọn arúgbó tó wà lọ́wọ́ wa ẹ pẹ́ fún wa James Bond the spy who loved me gbogbo tẹ́ ń wò láti last week tó fẹ́ pé one week nísìn movie ni o èmi ò ní fi gbogbo ọ̀rọ̀ sílẹ̀ but movie lẹ́ ń wò movie movie gidi bí yàn bá dẹ̀ wo movie ń bẹ́ àmì báyìí wọ́n máa pè ah ọmọ that film sweet o. Oh but swim ti léyìí ó ní ó ní kan má lára bó ibẹ̀ kọ́ là ń lọ nísìn mo fẹ́ play ẹ ah, Koiki ó start gbogbo platform kí ló ń ṣèwọ́ bọ̀ yìí ẹ eh, àwọn kan máa mísì nísìn wọn á ní Koiki ó go live àkókò ah, mọ̀gbà tó ń go live ìwọ náà ló sọ pé òun padà bọ̀ ẹ eh, ṣe mò tí wàá dé ni mo ní mò ń padà bọ̀ ìyẹn mo ṣe ń give time let's come back to the conversation mo fẹ́ ká gbọ́ ohun President Bola Ahmed Tinubu àkọlé tètò tìrọ̀lẹ́ yìí òun ni mo pè ní Bọ́lá Tinubu the president of the Federal Republic of Nigeria Afẹ́nifẹ́re the social cultural group of Yoruba land hey Mr. Moses Olabisi ni wọ́n ní I have missed you so much I've been looking for you hey, YouTube àti gbogbo wọn máa ń ṣe gbogbo ìkíní yẹn I have half a million followers on Facebook wọ́n wọ́n make sure pé wọ́n tune it down to the barest minimum tí olóyè bá jókòó síbi àìnísìn life for our Facebook, oh my go spiral. But for whatever reason, people don't want. It's not that they don't want to see what I'm saying, but Facebook just refuse. Well, ṣé mọ̀ pé Facebook will support me automatically pé want to monetize the page me. Wọ́n because multi ti multi oríṣiríṣi òyìnbó mo ti contradict multi ti contravene their community standard. <laughs> Tí bá post the newspaper, Facebook must open fún mi pé àwọn ti yọ. Wọ́n ní mò spam page àwọn mo ní no problem ṣe mọ̀ pé tí yàn báyìí wọ́n ní tọ́wọ́ yàn báyìí ti tẹ̀kùdà má béèrè kú tó pa bàbá ẹ̀ òun lọ̀rọ̀ tiwọn so let us just manage it at least we still get some traction from Facebook but the problem is there is a lot of work that needs to be done to get us to the final destination one of that effort is to first and foremost say the way it is than end. Okay, ẹ jẹ́ video. You can request it. If you are not on my status, you are missing a lot. There are so many things I post on my status that some of you will like, Koiki mo ló ti máa ń rí gbogbo post yìí. Some of them are old, but some of them are current. Ẹ jẹ́ ká bàbá iso. sọ. Ẹ jẹ́ Okay, I think it's always good to send it to the one that has a speaker. Ẹ jẹ́ kí n send it lọ but mo fẹ́ ká gbọ́ n ti Jagaban the Jagaban so which one do we need to start we have Twitter we have Instagram should we start Twitter náà need the same thing with space ó kọ́ ẹ pé people sometimes ẹ jẹ́ ká start insta ẹ̀ eh, Koiki Media ah, àwọn olóòmàkúure ni o eh, ah, Lekki this beautiful home mo ní bá wọn sọ orúkọ àwọn tó ń polówó ẹ̀. Here's a five-bedroom detached home with large ensuite bedroom, fully fitted kitchen, spacious swimming pool at the back, enough parking space. Please come and take a tour. Hey, Loni, how many people can afford it? How can Yoruba people live in Yoruba land and they cannot afford to live a better housing accommodation? I'm telling you, ilé wọn UK pa, but subject to the to the standard. So tí bá nílé I can't compare it to Nigeria because the economy, the everything, eh, financial advice I awarded today by Bishop Additional. But living in UK is not cheap. But if you can calm down, okay, àwọn náà tó jó nígbà ní Tom Jones just some few ó dà pé ká tó ṣọdún gbogbo àwọn náà tó máa ń jó yẹn àǹjọ̀nú ni kọ́lọ̀ kó ṣàánú So ẹ jẹ́ play video yẹn àti wá síbí báyìí ẹ jẹ́ data mi okay wa on mo kí gbogbo alẹ́ nǹkan sí it's better to start early at least ìyàwó mi ṣì ní bí tó bá máa dé nísìn mo gbọ́dọ̀ fún ní space but for now she's not back so èmi mo ní so ẹ ká gbọ́n tí bàbá ẹ̀ sọ. I have nothing new to say. Okay. People are hungry. Let them die. Bàbá yóò burú o wọ́n ní people are hungry only let them die. èé ah, eh o èmọ̀ rẹ o bí àṣà yèyé dára ah, let them die kẹ̀ àwọn ọ̀fẹ́ ikú fúnyàn kankan nobody will die but arákùnrin <laughs> Stephen Ọlámi sọ pé Mr Koiki ẹ̀rí kọ́mẹ̀ntì mi ni wọ́n ní múvì Àfọlábí part one ni gbogbo síyá tó ṣẹlẹ̀ Movie ni mo sọ fún yín pé àwa la ní síyá gbẹ̀yìn but ẹ jẹ́ ká kọ̀ra dè mọ́ bẹ́ẹ̀ that's all i will say but ẹ ká kọ̀ remain focused keep your eyes on the ball ibi tí bọ́ọ̀ yẹn bá ń lọ ni kò tẹ̀lé because ṣe rí gbogbo ìgbésẹ̀ tó ń lọ nàìjíríà nísìn mo ṣe send video kan sí olóyè nísìn ní state kan ní plateau state òun lórí àdó channels níbí báyìí plateau state government condemns fresh killing as students protest over attack The student of Plateau State University, Bokos, went on protest following the death of a 200 level computer science student of the institution who was residing in Chinkan. I'm sure àwọn terrorists ló máa According to the State Commissioner for Information and Communication, Musa, the killing which prompted protest by students was sudden. People just slept in their people just in their sleep lose their lives. So we are using the opportunity to call on security agency, he said. kilo ló fa ikú yẹn? Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló protest? Plateau State is gone. Indigenous people there have been killed. Real Yoruba and some of our own people believe this terrorist country more than their father and mother. I lè blame one the real Yoruba. If tó about bíyàn sí, ẹ mọ̀ pé church sọ fún wa pé love your country mọ́ṣáláṣí sọ fún wa pé love your country so it will be difficult ẹ mọ̀ pé what we are doing now is like we are trying to convince àwọn people to say oh Nigeria is not a country anymore let us move away from it and they are saying Koiki ǹjọ́ normal Koiki ìwà àti Igboho ǹjẹ́ ẹ normal because Nigeria is a country so ibo lẹ́yìn ti rí pé Nigeria is not a country so it's a challenge for us now to be able to prove it but ẹ jẹ́ àgbọ̀n tí bàbá yìí sọ lẹ́ẹ̀kan sí i. ká tó di pa máa open phone line ó yá gbóhùn sókè alàgbà. I have nothing new to say. Okay. People are hungry. Let them die. It's their fault. Yeah, I'm supporting Tinubu 100%. You're supporting Tinubu. 100% to deal with Nigerians. Ah, ah, bàbá ẹ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó ní people are hungry. Only let them die. Ah, àwọn èèyàn ti bínú lé ẹ ọ̀gbẹ́ni Bobby mo rí lórí ètò lẹ́nu ẹ wá tún wá ju five pound wọlé pé kí lè bá mọ̀ pé Koiki èmi náà wà níbi ọmọ kémi náà nà ẹ̀gbọ́n ẹ̀ program wọn yẹn mo wà lọ́dọ̀ mọ̀ sí mi ní ìjọ mo lọ kí mọ̀ sí náà mo wà lọ́dọ̀ mọ̀ sí ní last week àwa ń wo Bobby analysis ẹ̀gbọ́n yẹn ẹ ẹ má rò pé mi gbọ́ èdè dáadáa ẹ lọ gbọ́ Bobby ọ̀gbẹ́ni Bobby ló ń jẹ́ lórí YouTube analysis wọn bad gone, and we are grateful that more people is needed láti bá wa gbóhùn sókè a máa condemn a máa criticize the government but a máa negotiate àwọn èèyàn ò fẹ́ jẹ́ ká negotiate pẹ̀lú Tinubu lọ́sẹ̀ ní àǹbá Tinubu ẹ bá ní mo ti gbọ́wọ́ lọ́wọ́ Tinubu a máa negotiate pẹ̀lú present administration ṣé kò ń ṣọmọ ọmọ president ni ó wà ń bẹ̀ ni àbí president rather nígbà tí Buhari wà ń bẹ̀ ṣáà negotiate ọ̀gbẹ́ni Bobby ẹ wọlé ẹ fún wa kò ní tán níbẹ̀ torí owó yẹn mo mọ̀ pé kò easy but we are grateful gbogbo ń ta bá ní pátá ọmọ Yorùbá ní knowledge ní brain ọ̀gbẹ́ni Bobby ti bínú tán ó tún yọ ten euros. sí pé Koiki ojú wọn náà jù bẹ́ẹ̀ lọ and I'm very grateful I may not comment watching you but I watch you very deep analysis and èmi náà máa ń jókòó má farabalẹ̀ gbogbo àwọn medias wa pátá ni má farabalẹ̀ wo program yìí má lọ because a gbọ́dọ̀ kọ́gbọ́n láàrin ara wa so mo kí n lẹ́ẹ̀kan sí brother mi and welcome to the program mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ́ wà nílé mo máa sọ fún ẹ má feel pé ẹ ti wà neglected nàìjíríà ló kó bá gbogbo wa tí mọ̀mísí mi ò bá mú ẹ̀mí náà kúrò nàìjíríà ah lè lè máa tagbó lè máa ṣe yahoo lè máa ritual kí mọ̀ sí mi dẹ́ máa bá mi sọ̀rọ̀ ìyá ìgbó bó ṣe ń ṣe lọ ìbọn mo ní kó mú wá London mú mi wá. So where we are today eh, is not our fault. Mo fẹ́ ká blame ìṣẹ̀dá wa orí wa pé ah ah kó ìkí owó náà bó ṣe ń fresh ibi tẹ́mi wá ìmọ̀ fresh don't blame yourself ẹ ti ká kọ́kọ́ blame àwọn òyìnbó olórí burúkú kò wá ń ṣe gbogbo àwọn òyìnbó àwọn citizens wọn tẹ bá bá wọn pàdé especially tó bá gbọ́ nípa Africa dáadáa wọ́n máa bínú gidi ni pé ah, ah, ìkà táwọn bàbá wọn ṣe fún wa ó ti pọ̀ jù and i'm not making this up i've been to the slave museum mo ò sunkún síta bọ̀ mo sunkún sínú ilé pé kí ló dé so mo bẹ̀ wá mo rọ̀ wá ah wọ́n ní Koiki ọ̀gá wa ọlọ́run elédùnmarè lọ̀gá àwa ń gbìyànjú ni èmi fẹ́ káwọn èèyàn múùfù jèmi lọ lórí ọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ yorùbá yìí bẹ́ẹ̀ máa ráyè pé wọlé bọ̀ mo fẹ́ kákọ̀ gbọ́n tí arákùnrin sọ ó ní wọ́n bí pé people are hungry ẹ̀gbọ́n tó sọ èmi kọ́ mo sọ o èmi kọ́ mo sọ ẹ̀jẹ̀ àgbọ̀n tó sọ. I have nothing new to say. People are hungry. Let them die. It's their fault. Hmm. Yeah, I'm supporting Tinubu 100%. Hmm. You're supporting Tinubu. 100%. to deal with Nigerians, Jeez. people like you, ah. so that when ele next election comes, mm. I will now see whether when people bring money, you will vote for them ah. or you will do your conscience. Shawari, that whether when election comes, when we say to our people that election cannot resolve our problems, but Chemope, our Western world, country like Malta, mọ́tà tó pé six hundred thousand ó ní go and vote is your ẹ mọ̀ pé àwọn kan sọ fún wa pé Koiki is our fundamental right to vote mo ní bẹ́ẹ̀ ni èmi náà ní fundamental right láti vote níbẹ̀ but yín ò ní make any effort is as useless as tissue paper but ẹ yẹ ká lọ gbọ́n tí Tinubu sọ torí orí yẹn mo fẹ́ ká bá mi sọ̀rọ̀ lé lórí dizzy ma one two three mo kí yín nísùrù ẹ nísùrù ẹ ká Tinubu yẹn mo fẹ́ ká gbọ́ Tinubu bá àwọn Afẹ́nifẹ́re sọ̀rọ̀ kí ni discussion tó sọ ní Aso mo like bí àwọn ọmọ Yorùbá ṣe ń násẹ̀ sí Aso because Tinubu lè lè máa ṣọ́ ẹ̀ fún yín mo ṣe pọ́ọ̀sì ni I love the way I am seeing Yoruba people visiting Aso It is the it is in our interest. Brother Koika, I have not seen you on the last next last two weeks. Lẹ́fẹ̀ẹ́ mean kò tó two weeks irọ́ lẹ́pa àgbàlagbà ọ̀dọ̀ ẹ̀ ń parọ́. Ah, èmi tí mo ṣe ṣe program níjọ́ Saturday breaking news But I took some days off because remember me, my God, I was just out. But about two hours here, my whole time, Blue Bobby, Mass B, Yedara, Bobo Malongo on programs one. Matualo wo international news. So yes, I've been awake for a couple of days, but I am here. But we are never away on Koiki Media platform. Every day, dedicated team are working hard to project our news to the world. But in terms of life, yes, I was off for a couple of days. President Bola Tinubu, whether the Igbo say is a drug dealer, is a this, that is not the issue. Uh, is a certificate forger, that is not the issue. The issue is that Oba Ferry Soro, I am excited to see Afeni Ferry visiting Asoro on the platter of gold. Ah, Tinubu lo wà níbẹ̀. Àṣẹ tó pa ni ó gbọ́dọ̀ jẹ́ and that is why we are saying that ṣó máa pàṣẹ délẹ̀ àbí ó sì máa continue with the project Nigeria if they like let them condemn Tinubu ọmọ Yorùbá ni mo kí olórí Àjàyí mo kí olórí Èkó ẹ náà ká fi kíkí yẹn ká fi slow program yẹn down I will appreciate every single one of you my question is Afẹ́nifẹ́re Bọ́lá Tinubu Yoruba Nation campaigner under leadership of Professor Adebanjo Akitoye. Tani, ni, eh, mo kí nurse sisters wa, ah, nurse man, nurse àwọn nurse máa ń gbowó but iṣẹ́ tó ń ṣe iṣẹ́ dúró ni fourteen hours on the shift. May the Lord be with all our mothers around the world that are working in the medical field. Those in Nigeria are not being paid well. Let's listen to these. Then we open the phone line. I'll give you the numbers. You will call in on the WhatsApp. But let's just remain on the same conversation, okay? Gbogbo movie to lọ yẹn, ẹ má ẹ I dragging? yẹn wá síbí Every platform has what they discuss. And I want you to be part of this. It's an interactive platform. Not that I want to control you from not speaking. Kó ìkìjẹ́ ń sọ̀rọ̀ lórí wọn. Ẹ má ẹ ká it means nothing anymore. wọ́n ní ọmọ tó yìí ò gbọ́n ẹ mọ̀ pé yorùbá tèmi ìkẹta síbi mo ti fi jẹ mcdonald's tó pọ̀ ọmọ tó yìí ò gbọ́n lọ̀rọ̀ yẹn we told them they refuse. it's fine wọ́n dẹ̀ ní dánwò ló bí iyọ̀ kẹrẹ́ ẹ bọ̀ yín ò tí ì ṣe nǹkan kan ẹ àìsí ṣe because àìsí lè ṣe nǹkan kan because a ṣe negotiate a dẹ̀ ṣe consult a dẹ̀ ṣe dialogue ṣe jẹ́ ká fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ ok but jẹ́ ká focus lórí jagaban ẹ jẹ́ ń yọ in case táwọn Yorùbá fẹ́ máa lọ pè ní ah iná a lè yọ wifi kúrò <laughs> wifi ni máa fi gbọ́ kó ìkíkí lórí pé ó ń ṣẹ́kẹ̀ ah oya ẹja gbọ́n tí jagaban sọ jagaban President Bola Ahmed Tinubu oya ẹ jẹ́ ìwọ́dà gbóhùnsókè Bola Tinubu. I'm not using the full laptop, so I'm oh. using the phone mo fẹ́ kó wá ní kí tí kò lọ ní láǹsì ẹ jẹ́ ká mánèjẹ báyìí. security of lives and property. I beg us nísùrù nísùrù Jagaban get it's ten minutes I will not interrupt it but get a pen and paper and take note of some of what he's saying or ẹ kàn rántí nǹkan tó sọ so that ẹ bá bá pè wọlé mo kíyàwó Iyọlá Adédoyin ó dà ń pẹ́ ẹnọkùnrin ní pé ẹ̀ kì í ṣọ́bìnrin mo mọ̀ wá bí ṣe mix it up I think you told me that day pé Koiki ọkùnrin ni mí mò ń ṣọ́bìnrin o so mo fẹ́ ká mo fẹ́ ká listen sí ọ̀rọ̀ Jagaban ṣe rí the way tá a máa fi mọ̀ bóyá ntí Tinubu máa ṣe bóyá ó tún máa yàtọ̀ lẹ́yìn ẹ mọ̀ pé ẹ̀hẹ́n ẹ mọ̀ pé òun náà tó bá ní nǹkan kan tó fẹ́ ṣe You don't expect Tinubu to come and address Nigeria with a pen and say, We are going to break Nigeria up. Eh? Tí Sọ́tànà Shokoto wà ní Shokoto. Ah, wọ́n binu. bínú. Ah, ah, Tinubu. Ah, is it because a fashion to come and visit you, you now say you break Nigeria? Don't expect that. But in every message, it can be decoded. Èmi ò mọ̀ tó mo wá fẹ́ gba wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n la fi ń ṣọgbọ́n mo fẹ́ kẹ́yìn wá fèmí ní ọgbọ́n tiyín nírọ̀lẹ́ yìí tàbá ti gbọ́ tán kẹ bá mi sọ̀rọ̀ lé lórí pé Koiki ń tèmi gbọ́ tí Tinubu sọ yìí báyìí ló ṣe rí báyìí kọ́ ló ṣe rí ìwọ gan ṣe sùúrù yẹn mo fẹ́ kẹ bá mi sọ lé lórí okay do we agree on that Mr. Tunde Daudu mo kí yín let's listen to Pauline Pauline only God bless you Mr. Koiki for the good job. I am just playing my role. Mo kí àwọn àjọkẹ́ bọ́dúnrin, mo kí mọ̀ sí sí. Let's listen to it. That is very, very necessary, very, very necessary for development and good results. And we have been battling that. I can tell you this afternoon that we are achieving success. That's improvement. From hosting flags on the Nigerian properties and sovereignty, we have degraded terrorism to a level that they could not threaten the sovereignty of this country any longer. Well, it is always hard to defeat economic opportunity that might open up in these type of uh, challenges particularly when the country is equally challenged economically. So, the banditry kidnapping that they've resorted into will also be defeated. I declined ransom method. No payment of ransom whatsoever. We are taking the battle to them and we are getting result more rapidly than ever before. Uh, the case of Kuriga and many other you know, kid, kidnapped children evident in the way we rescue them from uh, Sokoto to Katsina to Kaduna and others now more expeditiously than ever before. Uh, we are working hard on intelligent gathering and execution of uh, our programs. Those that my thought they can threaten the sovereignty of this country we have themselves to blame. They have a price to pay. And we are not going to relent in that area. Eh, we have the solid mirror that is attracted a lot of uh, insecurity, scavenging, and, and others. Then we have special forces that is facing that now. Uh, we will have an effective forest guards that will be, you know, fully control of our forests eh, in, in, in the country. But first of all, we must tackle the desperation of our youths, particularly the young ones, by following a cardinal program that brings the leaves to the future leaders. That's making the education as a tool and a strong weapon against poverty. To do that, we have to invest in the future of our youth. That is why the key point, I'm glad you are alive, Papa. One of uh, historical then you did in politics with Chief Obafemi Awolowo was invest seriously in education. And uh, we have seen a, a problem that parents are facing in paying the tuition fee of their wards Therefore, we've established student loan. Even though there might be free education in some areas and, you know, but to nationally fund education while we are going on means of transportation, accommodation, tuition, and all of that could be problems to people withdrawing from the higher institution. And uh, we established. We've listened to student loan now. Just about almost close to eight minutes. I know you've picked one or few points from what President Tinubu said with the Afeni Ferries. We will come back again to that video in about a few minutes. I appreciate you as you're joining. Just thumbs up. I won't ask you to give me money, but thumbs up, like the program. Uh, and I say good evening, good morning, because where time zone is different. Vikings say, let's see all what happened from the <laughs> DRI as I'm watching the last episode of the season movie. Uh, Olalekan Job is watching me on Yoruba Nation Afonja TV. Uh, one of our mother there, Yawa Nikki Decency, say, God bless you, Mr. Koiki, with a lot of microphone. Wasil Tiamu. Enijobi Tosin said, says, rather, I greet you here, Mr. Koiki. Your program was so educative. I have learned a lot of things. Yoruba Nation not going by Mr. Kende, they hear me. Let's complete the final part, right? let's listen to the final part it won't cost us much time then agbon tí bàbá Adébánjọ náà sọ then be a video, bá rí fídíò Professor Adebanji Akitoye, just to kick it in, then I'll open the phone line. So all this should be about probably about 10 minutes, then we will open the phone line so that you have ample of time to respond to what you've listened to from all the three sides. tell you, it's taken off and taken off Where Uh, seriously. to equally follow the path of social welfare. We are equally examining what to do with high degree of unemployment. Where we cannot use any other method we must help vulnerable families who have children unemployed. And how do we do that? But enlist them from NYC up and pay some living allowances to them called unemployment compensation. we are equally looking at how we stimulate the market, the purchasing power of people, and as well at the same time fight corruption. Why, before we got here, you have a former accountant general, discovered billions in this accountant and tinkering with various payment schemes and others. In fact, contractors being exploited, vouchers being all, you know, altered. We have taken action, and we, you will soon hear all these that this president is doing. Remember that he only has the control for four years plus Tobatuno another four years. So as much as even if all these are great plans, he will not be able to sustain them after he exits the presidency. I'm sure we all agree on that. So all this great plan, I'm going to cop corruption, I'm going to do this, I'm going to do that. Mr. Timothy Daniel, thank you so much. But Babami Steve, God bless you. And Mr. Adeshokwe Gaski, if you're watching me from the northern part of Nigeria, we don't have anything against you. Look, we love you so much. You are all better off to also have your own independent country. Pele Say All these criminals in power getting the youth ready for their children. All these that Bola Tinubu is saying, the president, is only while he's in office, okay? Uh, am I right to say that? That is only while he's in office. The moment he leaves office, he will not be able to have that same narrative. So where is all the where is all those plan Osibajo was telling us? Remember, Osibajo was very eloquent, well read, a lawyer, senior advocate of Nigeria, well read. Gbogbo plans Osibajo yẹn níbo Remember Osibajo was having all this meeting, economic meeting, kinikom meeting. What is the end of it? No. All right, let's put it this way. Between Osibajo and Bola Tinubu, in terms of capacity, education bàbá mi kúnlé ṣìtà mo ṣáìtì yín dfem zero zero seven sọ pé all his plan is just for eight years and everything will go back to zero where is Ọ̀ṣínbàjò plan bàbá mi Dayọ̀ sọ pé àwa la ní síyá it would not be nice tàbá ni Koiki ìwọ not play the last part tán ẹ jẹ́ ká gbọ́ the last part. funding of consumer credit. Hey, consumer credit okay. if you eliminate you eliminate the cash requirement mm. to buy a car, to even buy a motorcycle. am I being If Thomas? Let me even start eliminate the demand for cash to even furnish a house or to look for cash mm. to get a house by itself, even if it's a shared house. Some, some, sometimes, Emma sometimes I get lost. Shared house, kìíní kan house, kò ye mi gbogbo tó ń Mr. Ṣẹ́gun Rọ̀kúsù sọ pé láti Badagry Kóìkì, ṣé bàbá yóò mọ̀ kí tóun bá ṣe tán? Gbogbo tó so sọ yìí máa kúrò this Dizzy after he leaves office, the gains made by Abbott would. Eh, ìbò yẹn ó ti pọ̀ Ah, ẹ ti yọ kúrò kí ló tẹ ṣe yọ ẹ nǹkan délẹ̀ ẹ má yọ comment ẹ nǹkan comment ẹ má dà mí lórí rú ọmọlẹ Christopher ni we will continue all these good plans you are on ground when you leave the government bàbá mi Táíwò Bánúsọ ní Kóìkì ò ka comment mi President Tinubu should let my people go now give autonomy to the regions now waiting for another four years may be too dangerous ah, I, I can't read the comment on the Twitter Simple Ryan. are you with me? Tinubu náà ní plans great plans for Afẹ́nifẹ́re Koiki ìwọ náà jẹ́ àgbọ́ the last bit tán má ṣe ojúṣe jẹ́ ká gbọ́ tán délẹ̀ bí bàbá wa ló ń sọ̀rọ̀ ẹ̀hẹ́n ó yá bàbá wí tó ń sọ bẹ́ẹ̀ ni kò mi ni. You will reduce the propensity for fraud and irregular. Ìyá mi ẹni máa fún mi ní kankan ẹ ẹ tí fún mi ẹ ṣe ń tún rìsẹ́ǹdẹ̀ ni mo mọ̀ kẹ́ gbàgbé iṣẹ́ pọ̀ ẹ̀rẹ̀ bá ń tọ́jú ọlákúnlé nísàlẹ̀ lọ́hùn ọlọ́ọ̀bẹ erédùnmára bá wọn pẹ̀lú yín àwọn tó ń ṣe fourteen hours lórí shift nìyẹn yorùbá gba yìí sọ pé Koiki Tinubu will not let Nigeria go ẹ bọ ó náà fẹ́ Tinubu say he wants to fix he, he won't fix Nigeria to the extent that whoever is coming again will not be able to do anything is it possible Mr. Adewale I'm sure the man will free Yoruba in the second term. Wow, I love when people have this positive energy and i'm not making this up i am happy that we have people that say Koiki gbogbo ariwo tẹ́ ń pa Tinubu náà ló ṣe máa pín Nàìjíríà ìyẹn lèmi láì tó bá pín Nàìjíríà a gbà mélòó a máa máa praise ẹ̀ so bàbá mi Adéwálé ẹ má bú wọn he has the right to say that Tinubu ó ní Koiki i am sure that Tinubu will set Yorùbá free in second term so kò a gbọ́dọ̀ expect kó wá sọ pé ká pín Nàìjíríà nígbà tó ń bá àwọn Afẹ́nifẹ́re sọ̀rọ̀ ẹ hey, bàbá mi mú o olùdarí jp létà mo ṣe mọ̀ fáwọn tó bá lọ jerusalem lọ́ máa ń pè ní jp ẹ má lọ jerusalem ní sẹ má bínú ogun ń lọ níbẹ̀ yẹn o iran àti israel ẹjẹ́ àdúró síbi tá a wà o wọ́n ní Koiki please can you add eight years to Tinubu age and ask what is looking for again ah, ah, ẹ má ẹ̀ka ṣe yẹn Ọbásanjọ́ gan ṣì fìtì Ọbásanjọ́ ṣì ń gba football TJ ní maybe he has plan to be the last president of Nigeria I don't know mo ò dẹ̀ sí lọ́dọ̀ elédùnmarè tó máa sọ yẹn fún mi ọlákúnlé ni we will continue that fixing after four years but àwọn kan ti sọ pé tinubu máa pín nàìjíríà fún wa ẹ jẹ́ ká gbọ́ the last part in tó kàn sọ́nbà ni kò yé mi wọ́n sọ̀rọ̀ lé kíní. so it's a dual òyìnbó yẹn ti pọ̀ jù dual carriage fight. and we are about to move on that scheme okay. and i promise you our focus is that all right. and we will not. àti gbọ́n kan tẹ sọ president wa ìfagbémilékè um, ṣẹ́gun ọ̀nà ń kíyìn èèyàn kan tẹ̀ ń béèrè pé Kóìkì àwọn rí àbí ifá ti tẹ̀lé àwọn á mọ́ ní ẹ ẹ má ẹgbẹ́nu sàn ẹgbẹ́nu sàn wọ́n náà wọ́n rí fágbémilékè lórí program àmọ́ kódà ẹ má ní mo sọ ẹ fẹ́ gbà ṣeré níta láìkì náà nìyẹn ó yá Kóìkì sọ fún wa ah, Yorùbá people ẹ wá fẹ́ gbà ọ̀dọ̀ àrólé lẹ máa lọ tẹ́ńtẹ́ òun láwọn àṣírí lọ́wọ́ ní bíbá analysis bá ṣe máa lọ làwọn máa ń sọ ní bíbá Bishop Adesina ni how would he do the cashless plan Koiki bá Tinubu sọ̀rọ̀ without private transportation on cash no ticket or POS. Hey, Barije ni Tinubu will set Yoruba free I believe that ẹ̀jẹ̀ ń pín ẹ̀kọ́ má bàa ní ẹ̀yin ọmọ Tinubu ẹ wọlé ẹ wọlé torí gbogbo wa láti jọ rí pé bí nǹkan ṣe ń lọ yìí wọ́n ní Kóìkì má máa sọ pé Tinubu ò lè ṣe ìwọ sọ pé kọ́ba Elédùmarè kó sí nínú kó ṣe mo ní ẹ̀hẹ́n silver badmus ní all those lies I don't believe in those words ọ̀dà àti gbọ́ ti Jagaban ní two minutes past seven time kan náà lájọ wà ní nàìjíríà uk nìkan ló máa ń yí ọwọ́ aago sẹ́yìn ẹ jẹ́ ká wá lọ gbọ́ bàbá adébánjọ àwa fi ti bàbá akíntóyè àfi ṣe gbẹ̀yìn bàbá ẹ̀ràn pé bàbá gbọ́dọ̀ ṣe ẹ̀ ó yẹ yín ẹ jẹ́ ká gbọ́n tí bàbá Adébánjọ sọ lórí Arise television bàbá yẹn náà fohùn sílẹ̀ ó ní wọn mọ̀ nípa táwọn tó ń ṣe Yorùbá nation yẹn o but kò ń ṣe Yorùbá nation tiwa lọ́sọ̀ o torí ó yàtọ̀ síra wọn o ẹja gbọ́n tí bàbá Adébánjọ sọ kọ́lọ́n jẹ́ kó wá play ní bíbá torí fóònù yóò ní Twitter ah, ìyá wa kan ló fún mi fóònù yẹn tí bá làmọ́lẹ̀ ó sì ń ṣiṣẹ́ lọ ó dàbí àwọn rugged phone ẹ ó yá ẹja gbọ́n tí bàbá Adébánjọ sọ ó ń lòd lọ́wọ́ ẹ ó ń lòd lọ́wọ́ ẹ bá wa comment ẹ comment ẹ comment ó yá ẹ jẹ́ àgbọn tí bàbá Adébánjọ sọ ó yá ẹ gbóhùn sókè bàbá àgbáyé adalẹ at ninety five ó yá kí lẹ sọ bàbá. very clear and you press people must help us to make things clear. a fẹ́ rojú yín bàbá ojú yín ò jáde àmọ́ Yorùbá fẹ́ rojú dáàdì ah mo rí bàbá yẹn kó kí ẹkùn ẹkùn kó ìkí kọ́nà fọ́run kẹ́ẹ́ ẹ̀gbọ́n mi Yínká Odúmákin. don't confuse genuine organization with people who want to make a name. the Yorubas are never be connected. kò voice yan nìkan la máa gbọ́ for now because video jáde i don't know why cause mo ní Twitter or X lórí fóònù yìí so mò ń gbé látòrí Facebook ni ìyẹn ló ṣe ń ṣe bẹ́ẹ̀ but a máa gbọ́hùn yẹn ẹni sọ̀rọ̀ oya yá start ó ti ń load. He's also a leader of the Afenifere, but the other section of Afenifere. And what it means oh yeah, yá, ẹ̀gbọ́n sókè bàbá. The organization with people who want to make a name. Okay. The Europeans have never been connected with separation in Nigeria. Okay. If anything, she found out led the Europeans to keep Nigeria together. Mm. And personally, I was in Bonu in 1979, campaigning for the UPN okay. for Nigeria unity. Okay. The question of separation never arose in our program. Mm. The question of separation, people are mixing up, particularly with Igboho and Professor Akintoye. Okay. is when they refuse to reconstruct Nigeria. Okay, reconstruct. Our own position is not for separation. Eh. Our own position is that the constitution we are having now is okay. not our constitution. Okay. That is the Awono position which we are complaining. Okay. It is the military that brought it together. Okay. It is the military that is imposing on all, you, all that we are complaining about in this constitution okay. it was not made by our founding fathers. Ah. They were made by the imposed military constitution. Okay. That is why we say it must be changed. Hmm. Any amendment, any anything is just palliative. Hmm. It will not work. You cannot keep a nation of Nigeria with several nations, with several languages, several cultures, okay. several religions okay. under a unity form of government. That is ah, our stance. Okay. And that is the condition that we were brought together by colonialists in 1914. Uh-huh. Eh, And we are carrying on. Okay. And we agreed at Lancaster House in 1954 London, uh-huh. to stay together. Uh-huh under certain conditions, Which condition? which we agreed to. Okay. And we are carrying on until, until 1966 oh. when the BT came over. Mm. So no confusion with those who want to make a name. Mm. They are not interested in that at all. Mm. What we are saying is change the constitution now uh-huh. to a constitution agreed to okay. by, with, by all the stakeholders in the country. Okay. The Yorubas, the Igbos, the, all the 18 nationalities. 250. We must agree to live together. Okay. And how to live together. How to live together. We cannot agree on the constitution imposed by a section of the country. Ah, we must that. make that distinction. Eh? Don't confuse us with those Don't who want to make the name or chanting. Yoruba nation for Lagos. We are not there. We're not there. What we are there is the constitution under which we are brought together was uh, eh. being oppression. Okay. And that constitution recognizes regional autonomy by regional all the sections of the country. Okay. All we are saying is, yeah. if the military is going back to the barracks, go back to the barracks. Okay. Let them go back to the barracks with their constitution imposed on us. Okay. And return us back to where they met us. Thank you, Baba. If they are not going to ah, do that, let us sit down and make a new constitution. A new constitution agreed to by all the stakeholders, the stakeholders in the country. Okay. I think I'm clear. That's clear. Why should we say we should come together and agree on the constitution? Okay. Why should there be a problem if there is no private agenda? No confusion is there. Like this, the new form of government want to separate. Okay. And they talk about the question of uh, uh, um, Nigerian unity is not. Uh, It's, it's not, not negotiable. negotiable. Are you sure, Baba? That is our nonsense. Ah, yeah, yeah, yeah, yeah. There's nothing more negotiable eh? than the unity of Nigeria. We must agree to live together. Ooh. You can't impose unity wow. on the diverse nation like Nigeria. Ah. You must make that distinction. Chief Adebanjo. Make the distinction between intelligent opposition. Ah. All right. Odimeji, that is the leader of the Afeni Ferry. I picked some comments. Uh, Olakuleni, where are all these Baba when Shetima say, restructure my foot? <laughs> the Boko Haram. Uh, let's appreciate Kevin, Anna, the Biafras. I know you're listening. Welcome to the program àdìyó sakiru bọ́lá oníkóìkì à ń gbọ́ yín kétékété mr timothy adegun thank you so much ifá nìmọ́lẹ̀ ayé mi elédùnmáre continue Baba mi rafiu mo ti kí lẹ́ nǹkan ah, ọkọ̀yà fọláyan mo rí eh, comment after the completed program eh, earlier on this is the third program for the day okay don't worry sometimes it's like that máa ń fún yín ní gbogbo thirty minutes uh, eh, so that a lè capture up uh, samson oye oye wọlé mo kí n dáàdì mi tí mo fi tẹlẹdùmarè mo fi dárúkọ yín mo tó bẹ́ẹ̀ ni mo sọ gbogbo orúkọ tá a bá pè pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀ ni ah ibi tí bàbá yìí ti ń ṣiṣẹ́ water corporation mo ní wá sọ state yẹn àwọn tó yẹ kí omi inú ilé wa ìyàwó mi fún mi ní bill ìyá ẹ má fi bíìlì ṣe mí léṣe kí ló dé omi mélòó là ń lò ọmọ àmọ́ àmọ́ táwọn ọmọ yẹn bá ti fi wẹ̀ máa pọnmi sí bucket ká máa fi wẹ̀ fún wọn ó ní kí ni mo mean by that àmọ́ bíìlì tán mú wáyé ti pọ̀ jù. <laughs> Adam Ọlámilékan ní good evening my humble lecturer ìyá mi Abọ́sẹ̀dé ní please Mr Koiki Ask Baba if they refuse to change the constitution, what is the next step to do? Hey, ìbéèrè tó ní the answer mountain of liberty ministry mo fi ti Elédùmarè mo fi ti gbogbo tí ẹ fi ń bẹ Ọlọ́run ẹ bá wa bẹ Ọlọ́run ẹ sọ fún Ọlọ́run pé àwa ìran ọmọ Yorùbá àsìkò ti tó gbogbo nǹkan tó bá máa ṣe sọ́dọ̀ wọn lọ́hùn kí èdè yẹn padà sọ́dọ̀ wọn kó èyí tó wá sọ́dọ̀ tiwa kó bá wa dákun ẹ̀ dúró torí pé wọ́n ń ràn kan sí wa kò ṣe kékeré ẹni tó bá ní wọ ọ̀ràn kan sínú Yorùbá nation á jẹ́ pé ẹ ní ìgbàgbọ́ ní nǹkan tẹ́ gbé dání mo kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Mountain of Liberty Ministry mo kí gbogbo àwọn ẹgbẹ́ pátápátá bàbá mi Adébáyọ̀ jẹ́bẹ̀ òní Kóìkì ògbéjú sẹ́gbẹ́ bíbá all I know is that President Tinubu will do unexpected bàbá mi shock you people ah ẹ jẹ́ n pin comment yẹn kọ́ máa ní Kóìkì torí pé mo jẹ́ ọmọ APC àbí torí mo jẹ́ ọmọ Yorùbá nation o ti wá rí pé mo ní Tinubu máa ṣe we are not here to say Tinubu máa ṣe kò ní ṣe my question is ẹ̀yin fi time sí gbogbo nǹkan ọlọ́run ló lásìkò lóòótọ́ countdown máa wá Mr. Adébáyọ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣé kí n screenshot ọ̀rọ̀ tẹ́ sọ yìí kó kì í má screenshot ẹ̀ bó ṣe máa rí nìyẹn màá ní lórúkọ Jésù torí pé ìdúnni tí wàá ní pé kí Tinubu pín Nàìjíríà oh yes ìyẹn la ṣe negotiate ìyẹn làwa ṣe negotiate àti gbọ́n méjì nísìn ó kù bàbá Akíntóyè mo kí ọkọ ya Fọláyan báńkì wà ọmọ ẹgbẹ́ bàbá mi Samson ọ̀yá wọlé ọ̀yá wọlé ẹ̀rí bí ṣe pèlè nǹkan oyè yorùbá mi bíi kátàkátà ni mr moses ni if god can separate the moon and the sun hey àwọn àwọn tún lọ wọn tún lọ from the from the eh, ah, mo bá ọ̀rẹ́ mi yẹn sọ̀rọ̀ clyde the astrology side Koiki tí ọlọ́run bá dáhùn tó dá tó dá òṣùpá ó mọ tó ṣe dá wọn yorùbá máa bọ́ kúrò nínú ìgbèkùn tó wà olúkálùkù máa lọ́nlọ́ ẹ̀ àjọ wa máa jọ ṣe níbi tó bá kù sí hey i am underscore supi wọ́n ní ẹkú iṣẹ́ náà mo kì í ẹ máa pè wọlé nígbà tá a bá gbọ́ ti bàbá akitoye tán mo kí ẹ lẹ́ẹ̀kan sí engineer abdul Aziz. mo ní salamu alaykum wa rahmatulahi wa barakatu ìjẹ̀sìn kọ́ lèmi gbé dání o àní kó da fún oníṣẹ̀ṣe kó da fún kristẹni kó lọ jọ́sìn káyẹ̀ má ìjà tó ń padà lọ sílé kódà tó problem bá wà kó pe yorùbá police hello ah, èmi dẹ̀ ni máa wà nínú studio eh, nínú control room eh, hello ta ló ń pè wá ah, ó ti ń ṣẹlẹ̀ níbí o níbo ló ti ń ṣẹlẹ̀ kẹ̀ kọ́ gbé helicopter dìde ká yányányán wọ́n wọ́n wọ́n wọ́n kí yorùbá ọlọ́pàá débẹ̀ ẹ fẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn ó ti ń ṣẹlẹ̀ níbí ẹ pé one one nine ní nàìjíríà kò dáhùn torí kí ni toró ti mẹ́hẹ̀ ẹjẹ́ àwa lọ gbọ́ bàbá Akíntóyè ẹ wá lè pè wọlé ẹ wá bá wa dá sí gbogbo ta ti gbọ́ yẹn Kóìkì bó mi ṣe fojú rí ó dà ń pé ẹ eh, bàbá mi Táíwò ní Baba Adebanjo's statement is diplomatic but means similar thing as separation in a gradual process mo wá ìnáwó bàbá yẹn ẹ mọ̀ kébi láǹfààní àti rí wọn èmi mo ní dádì ẹ mọ̀ kébi àti gbowó nìkan láwọn mi bẹ̀ fóònù yìí ẹ màá kọ́ rìkọ́dẹ̀ ẹ kò bá wa sọ pé ẹ fẹ́ Yorùbá alákòóbá ọmọ kékeré wọ́n sọ bẹ́ẹ̀ mi kọ́ àádìí mọ́ ni wọ́n ní náà Kóìkì kò nídìí gbogbo yẹn ìntẹ́ ń ṣe mo nífẹ̀ẹ́ sí ẹ máa báṣẹ́ lọ mo kí Ògúnmọ́lá wọn náà ẹ máa báṣẹ́ lọ but èmi àti ìtọ́kọ̀ máa ń sọ fún mi ni pé àwọn àti bàbá Buhari làwọn jọ ṣe ọ̀rọ̀ yẹn ò yé mi that pé àwọn àti àwọn ọmọ ń ṣeré pani má wọrí ẹ̀gbọ́n dẹ̀ wà ń bẹ́ẹ̀ má wọrí ẹ̀yìn wọn náà àti bàbá buhari làwọn jọ ṣe pé buhari yẹn olórí burúkú ni wọn sọ bẹ́ẹ̀ èmi mò ń adìyẹ mọ olórí burúkú ẹ mr adébáyọ̀ kìkì ọlá emmanuel ní kóìkì ẹ judgement day máa ń bọ̀ ọ̀rọ̀ yìí máa ń pẹ́ àwa ìta ló máa ń sọ fún yín pé kẹ́ súnmọ́ tinubu kẹ́ bá sọ̀rọ̀ àkókò ah, ń bá sọ̀rọ̀ kò tí ì fún aláyè náà ni dr sọ pé we say hallelujah if bola tinubu can give us surprise wallahi ah, tó bá fún wa ní sọ kí ló kù tí mo tún wá ẹ ẹ princess ṣé wọn pé princess ẹ mo comment mo wà lábẹ́ tó yín throughout ìyá yẹn gba sí gidi fáwọn tó ń play jazz bond zero zero seven èmi ò fẹ́ máa eh, abẹ́ àtàwọn fún wọn ní àpọ́nlé ni a ti pọ́n wọn létí tí wọ́n gbọ́ wọ́n dẹ̀ ní àpọ́nlé ni kinní kan Princess Omojola TV what are we expecting from President Tinubu is to divide this contraction great program great, great analysis nìyá yẹn gbé sílẹ̀ láàárọ̀ yìí mo wà lábẹ́ tó yẹn facebook ni kò ń jẹ́ kí n comment nígbà míì tàbá comment á ní mo ti wọ́n ti block me for eleven days so sometimes kò tẹ̀ ń fẹ́ yẹ kí yàn comment our platform is attacked daily mo dìídì sọ fún àwọn ọmọ wa pé content tó bá ti jẹ́ pé ẹ̀yin lẹ lọ record ẹ̀ ẹ má gbé sórí page wa kódà for the fact that a tún share program oní program sórí page wa facebook ní o contradict the community standard and ẹ lọ wo gbogbo platform mi kò ń ṣe pé mo fi ń dẹnu in the last three and a half years kò sí program ẹni tí mo ní share tó ń ṣe Yorùbá Nation sórí platform náà regardless of your views kó tó di pé gbogbo ẹ̀tẹ̀ tí wàá pín báyìí because nǹkan kan náà la jọ ń ṣe but Facebook n tó ń fojú mi rí half a million followers àwọn ah, oní tí bọ̀bọ̀ ìtẹ́ followers yẹn bá ń gbọ́n tó ń sọ lójoojúmọ́ ọ̀dọ̀ máa mo ní Lai Muhammed bàbá yẹn kò ní kú síbi táṣọ ẹ̀ wà so mo kí yín ìyá mi bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ yẹn ẹ bá mi máa gbá sí fún wọn kò sẹ́nìkan tó máa sọ fún wa pé ká má negotiate pẹ̀lú Tinubu kò tí kò tí sì bá bàálà ẹni náà ẹ ṣe máa ní pé ká má negotiate pẹ̀lú Tinubu no ta ni ká negotiate pẹ̀lú. bàbá mi Ọpẹ́yẹmí ni I am seeing Tinubu going unbelievable things in favour of the Yoruba soon I am seeing it like a vision it will come to pass ẹ̀jẹ̀ ń pin ẹ̀ mọ́lẹ̀ mo ní ẹ̀yin ọmọ Yorùbá àjọgbọ́ra wa yé tẹ́lẹ̀ ni ẹ̀rọ pa wà ń bá Tinubu jà ó ti débẹ̀ nísìn tẹ́bánú máa ṣe the nífù kó ṣe bọ́ àwa dúró lórí pé Yorùbá máa kúrò nínú Nàìjíríà ẹjẹ́ àgbọ̀n tí bàbá Akíntóyè sọ fídíò yìí ti pẹ́ ó tójọ́ mẹ́ta lórí Sahara Reporter ẹ ṣòwò rẹ ṣòwò rẹ ṣòwò rẹ kàn gbádùn New York ní tiẹ̀ ni o mò ń bọ̀ wá kí ẹ ṣòwò rẹ show boy this was five years ago. àwọn orin ẹ mọ̀ kó ṣòwò rẹ revolutionary ṣòwò rẹ àwọn orin bíi àwọn orin bíi ìjà bíi ìjà ló máa ń lò. ó yá ẹja kan tí bàbá Akíntóyè sọ DFM sọ ẹni sùúrù bàbá ẹni sùúrù ó ní Tinubu even used Yoruba nation to threaten the north ó fi wá negotiating ìyẹn làwọn yẹn ṣe ń sọ pé ẹ̀yin lẹ gbà fún Tinubu ẹ̀yin lẹ tẹ̀lé Tinubu òmùgọ̀ tẹlẹdùmarè bá sọ pé ó máa rí bẹ́ẹ̀ then èmi ò kàn believe ẹ ni but àwọn tó believe ẹ gbọ́dọ̀ believe ẹ ìyẹn mo ní àbára ah, wájà àgbọ́yé ni ẹ báyìí káwọn yẹn sọ fún yín pé ẹ à ń ṣiṣẹ́ pẹ̀lú Tinubu náà ni idiot ọ̀dẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ tán pè ní diplomacy a máa lo gbogbo diplomacy wa tán délẹ̀ tí gbogbo diplomacy bá dẹ̀ fail we don't pray that it fail tó bá fail but you must prepare and plan America gan plan Israel sọ fún Israel sọ fún America kó tó lọ ju bọ́ǹbù láàárọ̀ yìí o gbọ́ pé ó ti ju bọ́ǹbù ọ̀ ò níná pẹ̀lẹ́ tó bá jẹ́ pé oníná ni wàá mọ̀ pé Israel ti lago mọ́ Israel àbí Iran lórí láàárọ̀ bọ̀kọ́ tó lọ ju kínní yẹn wọ́n sọ fún Amẹ́ríkà torí pé wọ́n nídà Amẹ́ríkà Amẹ́ríkà bàbá oríṣiríṣi wash Middle East ẹ gbogbo ọ̀nà ọbẹ̀ yẹn ó mọ̀ bẹ́ẹ̀ ni èyí tẹ̀ ń travel ẹ̀ àwọn ìyá wa tó máa ń rajà káàkiri ẹ̀ anyway plane ń divert Middle East is very hot ó ń gbóná burúkú burúkú báyìí ọlọ́run níjà ṣìrìn ẹ̀jẹ̀ agbọ́n tí bàbá sọ mo kí ní ẹ̀kan sí Princess ọmọjọlá tv ẹ lọ máa gbọ́ ìyá yẹn mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ ètò àwọn silent listener látọ̀dọ̀ tiwọn lọ́hùn Oti Ayọ̀míkún Dámíjù ni freedom is a strategic game you must welcome every means. Àwọn olóṣèlú tá à ń bú yẹn tí mẹ́ta márùn-ún bá dìde nísìn ṣé màmá bú àwọn yẹn ni àwọn yẹn ni màmá fún ní accolade but for now olórí burúkú ni gbogbo àwọn tó kù bẹ́ẹ̀ ni ọ̀ǹtí tẹ́ bá gbóhùn sókè dáadáa ẹ support àwọn èèyàn wa ibi ń pa wọn ìyà ń jẹ wọn wọn níṣẹ́ wọn ní wọn ní security ẹ gbọ̀kadà lọ́wọ́ wọn ẹ̀yin náà lẹ fún wọn lọ́kadà ẹ̀yin náà lẹ tún gbà lọ́wọ́ wọn Koiki ìwọ náà plane tó fẹ́ play wàhálà ẹ̀pọ̀ ẹjọ́ ti pọ̀ jù ẹjọ́ ni ẹjọ́ ni rédíò ń rò bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n sókè bàbá mi dáadáa ó yá kí lẹ fi sọ. It is their duty to know the nature of their country. And it is their duty to guide and govern it in ways that are suitable for the nature of that country. If you do not do that, you will find the country going to pieces in hey, Five years ago, the architect is an artist who builds, who, who designs a house and does not take cognizance of the important factors in the circumstance, okay. will build a house that will collapse. Hmm. What type of soil do you have? Hmm. What type of material is available? Okay. What type of workmen do you have? Okay. What type of technology do you have to get things together? If you do not put all of that together as an architect, you will put together a house that will collapse. Mm. And so my summary of the weakness, the failings, the disastrous failings of leadership in our country is that our leaders have never really asked themselves What kind of country do we have? What kind of country do we have? And how do we put it together to achieve success? Is it going to be successful? The result is that we have gone from the very highest of very highest and of coming our, down. Ah, kí ló And uh, no, ní àbọ̀ ti pátámẹ́tì ní mi To be wondered. Okay. Mo kí ẹ wá sí Sàlámì Adéyínká can take. in mishandling. Mr. Kolade Kilo I Adesoya mo kí yín dáàdì. Before it breaks. Hey. So I have seen this country succeed a lot. Okay. In 1982, I was hey. a young senator in the Second the Republic. I was also a, a, an academic. And hey. as a result of the combination of the two, I was invited by the Republic of South Korea to give Para, a lecture Sherry, as part of Sherry, Ibibai, eh? This was 1982. Baban saw into sọ in 1982. Eba mass. Ẹ 1982 títí di wákàtí. How many years? Sherry, when people say Koiki be patient, Nigeria is working towards being good. Ah, In 1982, Baba Akintoye was giving us a background of how Nigeria was doing well than Singapore. Today, Singapore passport tó bá God bless your butter. Mo mi Kọ́ládé kilo Adésànyà, mo fi tẹ́lẹ̀dùmarè kí yín. Mo kí gbogbo ẹ̀yin ọlọ́pàá ilẹ̀ Soja. Mo kí ẹ̀yin sójà. Ko kí 42 eh, years ago, thank you so much. Ah, àwọn èèyàn ọmọ máàsì ṣáá ẹ wò bíyàn ṣe James Ọlájídé ní Koiki èmi náà wà bẹ̀ forty two years ago ah forty two years ago so if you are now telling us to stay in Nigeria are you saying that we're going to wait another forty two years ah hey olúwa máa ti hey ah Tinubu gan ti ọ̀rẹ́ tó bá ti lọ a kò dàgbà sínú ilé a ti dàgbà èmi náà ti dàgbà lágbà forty two plus my age Can you add 42 to your age as well? Ah, I am soapy No, I am soapy ní Koiki 42. Simple Rahim, àwọn èèyàn ọmọ máa so. Ah, mo mo mo like mass. Ah, ìyá mi princess, ẹ̀yin náà in nínú mass. Eh. Okay, let everybody add 42 to their age. A man has age yìí fún mi o. Add 42 years to that your age. Is that when we are going to wait for Nigeria to be great? Why not allow half of that as we are pushing right now Half of that 42 for the development of the Yoruba people, the Arewa, and the Biafra. Rather than having a 42 years of what is not going to work, why not let us push, push. Ah, <laughs> Viking, kilo de wọn sọ éjì yìí fún mi, wọ́n ní I will be two hundred and twenty-six years old, Around to that jù yín lọ́nà. Ah, eh, Ayọ̀míkún náà ní I will be seventy-seven years old. Ah, Wàá ti dàgbà gbogbo ojú ẹ tó fresh báyìí lamẹ́ríkà wà á ti dàgbà ah àwọn náà máa dàbí àwọn àgbà ní àwọn ní granddad ah ẹ̀gbọ́n pàdé ẹ̀gbọ́n kan ní bíbá níjọ́ kan wọ́n ní Kóìkì nígbà tí wọ́n kọ́ dé ìlú yìí máa ń rán àwọn àgbàlagbà máa ní kí ló dé ọ̀tí padà lọ́lé bàbá yẹn náà náà ń lọ́lé ó tún sá padà ah, ẹ̀yin bàbá yẹn dìde ẹ̀ eh, mo kí bàbá mi Tóyìn Olónùgà ẹ̀ káàbọ̀ dádì ah Moses Ọlábísí dádì mi náà máa ti pé eighty years old ah, àwọn èèyàn máa ń sọ èjì wọn ní bíbá ikẹ́ kí ló dé mo ní kẹ́ sọ ah, I am something I will be 82 years old mo Adi, 42 years old mọ aging presently Ebami, Adi, 42. because Nigeria, tí bàbá Akíntóyè ń sọ yìí pé ó ṣiṣẹ́ yẹn as at 1982, eighty two ni wọ́n sọ yẹn o you will expect that ó yẹ kí Nàìjíríà ti move bí aeroplane to ah Concorde hey, Concorde airline tó bá gbéra níbí wà lọ jẹ breakfast ní safety domain níbo ló wà látàárọ̀ ó ti miss rẹpẹtẹ lecture ti súnmọ́ ẹ̀gbọ́n mi ṣẹ́gun ọ̀nà ni i will be eighty nine ah, àwọn èèyàn dàgbà o so that is when we will wait for Nigeria to be a better place Ah, ah, Sipu Rahim ni pé òkè ọmọ kékeré rẹ̀ mi o, I will be seventy years. You can say now that this is how we need to start thinking. Ah, Yorùbá níyì sọ pé I will be eighty-two. Àṣé kèmí náà sọ tèmi ni. James Ọlájídé bàbá mi ní Koiki I will be eighty five Wàsíù Sàlámì ní I will be eighty four ẹ kú àtàrọ̀ ah àwọn èèyàn má ti dàgbà lórí program mi mama mo ní tábà add forty two mọ éèjì wọn tó bá rí èèjà èèyàn kan náà máa ti pé one hundred and twenty six years old ṣé Nàìjíríà ti máa ah àwọn àwọn èèyàn dàgbà o eh? so you are expecting us to go and be fixing Nigeria at that age Mr. Adewale Oluwo sọ pé fifty one years two months never witnessed good things in Nigeria. Eh? Ah, dáàdi dàgbà gan-an wọ́n ní Koiki ah wọ́n ní mo ti pé fifty one years old Eh, lè ní dáàdi ẹ má ní mo parọ́ mọ́ yín ẹ wá sọ pé ẹ̀rí kankan tẹ gbádùn ní Nigeria at fifty one Ah, ah, ah, ah, ah, Ah, àyànrísè Koiki ò lo glasses ẹ dáadáa I will be ninety years old ifá ìmọ́lẹ̀ sọ pé eighty lòún máa jẹ́ mr àwọn èèyàn má ti bínú gan lórí program kẹ àwọn èèyàn náà rà pé lè trigger àwọn èèyàn Koiki ó yá sí phone line sí phone line afẹ́ pè wọlé ẹ tẹ̀ jẹ́ ká gbọ́ program bàbá kí tó yè tán bàbá mi kúnlé síta ni i will be one hundred and four years old àwọn èèyàn dàgbà o kí la gbé kí la tí ì jù mo kàn ní kẹ àbí ẹ̀gbọ́n mi mo ní kẹ́ bá mi add forty two years old mọ èjì yín ìyẹn lẹ wá dẹ̀ bẹ̀rẹ̀ sí ń fi èjì ńláńlá sílẹ̀ báyìí tẹ̀ ń dẹ́rù bàyàn Mr. Yo aníṣe sọ pé I will be ninety years old gbogbo àwọn mọ́mì tó wà ní bí seventy eighty yẹn àwọn àti wàá máa lọ bí hundred and twenty ọlọ́run àjẹkẹ́ pé ah, ah, ah, bàbá mi mú olùdarí sọ pé I will be ninety eight years old àgbà ti dé o we are all arúgbó by then ọmọ ṣé èmi náà wá jókòó báyìí mélòó ni tèmi forty èmi máa máa dé football age ni èmi máa lò fún yín ah, ah, ah, èmi ò gbọ́dọ̀ darúgbó tó yẹn kí ló dé máa yọ ẹ̀jẹ̀ wo mélòó mo fi yọ kúrò ní age mi mo yọ <laughs> mo yọ mo á rí èmi náà ti pé eighty two èèyàn kọkàn ní mọ age yẹn dáadáa eighty two èmi náà ti darúgbó orí gbogbo orun fún yàn fa lójoojúmọ́ báyìí mama at eighty two ṣé mo sì lè máa pariwo Yorùbá nation at eighty two ṣé yàn máa ní strength yẹn ṣáá ẹ wàhálà tèmi ẹ bá ń dá sọ̀rọ̀ yìí mọ́ màmá ti bínú ó ṣe dé láti ibi iṣẹ́ ni. ọ̀gbẹ́ni bọ́ọ̀bù ẹ̀yin ò sọ èjì yẹn wá rẹ́rìn sí mi torí ẹ ti fún mi lówó lẹ́ẹ̀kan ó dàgbé màtí ni age mate ẹ kàn ń pè mí lọ́gàá mi lẹ́ẹ̀kan lọ́lẹ̀ ń pa àti jọ gbó àti gbó bíi Gálílì Ọlákúnlé seventy eight Rọ̀ṣúlù sọ pé láti Badagry ninety two Sunny Odu sọ pé I will be one hundred kí ló dé àgbàlagbà ni one hundred and one years old àwọn èèyàn náà ti bínú eighty five now ṣe fẹ́ pé nàìjíríà ẹ pè wọlé ẹ pè wọlé ah, mo fẹ́ gbọ́hùn yín ẹ̀yin tẹ̀ ń pè ah, plus forty four seventy four zero four four zero five nine one seven ah so by the time we wait for Nigeria another forty two years àwa fẹ́ fi àwọn àwa fẹ́ káwọn ilé ìkó bá wa you see why we are saying that we need to move now because all these politicians will be old enough to look after their health wọ́n dẹ̀ ní bí wọ́n bá ṣe ń dàgbà sí ni àlàáfíà máa tó ara èèyàn àtẹ̀dúpẹ́ pàwọn táwa láàbùrọ̀d ẹ̀yin tẹ̀ wá ń lé ńkọ́ ẹ pè wọlé àti ṣojú òpó plus four four four mẹ́rin seven another four zero four four zero five nine one seven ẹ jẹ́ mu ní mẹ́ta mẹ́ta. Koiki ò oh, fi sínú kọ́mẹ́ǹtì má máa pè fún wa ah defend oh oh seven wọn náà be seventy five ah, àwọn èèyàn dàgbà o baba Akintoye is eighty two and still in great shape Koiki you can do it when you get to that age ẹ eh, at thirty five kìí ṣe máa pariwo Yorùbá nation no going back torí baba Akintoye pé eighty nine nínú ẹ òun bàbá náà kó pé eighty nine nínú ẹ ìgbà tí bàbá ń pariwo ní five years ago wọ̀ ọ̀dá bàbá lóhùn ní ẹja gbọ́ díẹ̀ tabadẹ̀rẹ̀ tó bá pè wọlé àgbẹ̀yìn wọlé ẹja gbọ́ díẹ̀ sí nípa tí baba Akintoye sọ. So. the Republic of South Korea to give a lecture as part of the installation of their newly elected president in 1982. Okay. And I was to talk about the growing relationship between South Korea and Nigeria. And all I could say okay. was of pride in my country. Pride. We were in 1982. so far ahead of those people. ẹni sùúrù bàbá ẹni sùúrù ẹni sùúrù so this was when baba uh, there was those military coup because tí bàbá bá ń sọ̀rọ̀ 1982 nígbà wo ló ṣe kú yẹn náà tí Buhari fi dé náà ah kò ní da kò ní da fún àwọn mọ́là àtàwọn Yorùbá tó support wọn. in 1982 when was that coup ẹ̀yin tẹ́ ní brain pọ̀ níbí báyìí nígbà wo ni coup yẹn ṣẹlẹ̀ Simple Rahim sọ pé I will be seventy years old ẹ ṣe gan ni ẹ̀gbọ́n mi Kọ́ládé kò wá síṣẹ́ kan 1983 so it was a year after ni wọ́n da gbogbo ìrìn àjò yẹn rú dẹ̀ ah! so bàbá ń sọ̀rọ̀ ní 1982 with the pride of a Nigeria that is going to be fruitful planning ready for our for the youth for me and you and then àwọn kan dẹ̀ dé lọ́sàn-án kan òru December 31st, 1983 was the coup. Please, we need to go because I want to enjoy before I go. I might enjoy again. Mani níbí báyìí kó tún padà Eh, àdèmánì láti gbé ẹ̀yìn wá sísàlẹ̀ báyìí ká lè ṣáàjì fóònù yìí torí ó ti sọ fún mi pé twenty one percent. Ah! Rere ti Nàìjíríà ti bà ayé jẹ́ o. Ah! Ẹ̀gbọ́n mi Fatuke ẹ má sọ yẹn iná náà máa ti pé ninety six years old. Àgbà ti dé. Káwá tún máa jókòó sí bíbà ká máa pariwo Nigeria is not working ṣe rí it is not a great thing so what we are saying to our people is that Nigeria has come Emma má bínú kọ mo fi charge the other Instagram here because apparently the phone is going low ẹ má ẹ ká tanra wa ẹ jẹ́ nínú ojú ẹ ẹ tanra wa mo kẹ́ ẹ̀ tẹ́ wà lórí platform I hope you are gaining and understanding why we are saying hey ìyá mi no Òjó no náwó màmá wọ́n ṣe ń nà níbi lọ́nà ọlọ́run ẹ bá ń kí grandma grandma tó ń kí grandma nínú ilé. so there was a coup in 1983 December 31st bàbá ò rí vision pé coup ń bọ̀ àwọn sọ pé nàìjíríà máa da àwọn kan plan coup ẹ wá ń sọ fún wa pé kí Tinubu kó ṣe four years kó ṣe eight years kí gbogbo ẹ̀ tó dán mọ́rán why are we living in denial? why tí Tinubu ò ṣe nísìn why must he wait for the second time? kí ló ní second time fún? okay a lè sọ pé òun ni the final president Koiki tún pe nọ́mbà yẹn àgbọ́lẹ̀ nǹkan plus four four seven code ni plus UK code ni four four plus four four seven four zero four four zero five nine one seven ẹ má wọrí kò ń ṣe account number ni mò ń pè line tẹ́yìn náà lè fi dá sí i ah ọmọ wàhálà wà o nineteen eighty two bàbá bàbá lọ sí South Korea no Singapore wọ́n wá ń fi Nàìjíríà proud ṣé mọ̀ pé by then ó yẹ kí Nàìjíríà wà proud títí di wákàtí wọ́n wá ṣe kú àwa wà nínú kú yẹn títí di 1993 wọ́n tún wá ti Abiola síwájú pé lọ́ọ́ contest lọ́ọ́ contest ìwọ ló máa wọlé Solomon Sanjo, Sanbajo ni I will be 116 years old. I want to see my new mission by the God by the grace of God. Ah, ọmọ ọ ti balẹ̀ jẹ́ so àwa tó bí ní 1999 how do I explain to you that Baba Akintoye was presenting Nigeria in 1982 but The evil behind Nigeria was preparing for a, for a coup in December 31st. Ṣé wọn pé lára àwọn tó ṣe kú? Okay, let me get this right. Brain mi ti ń fẹ́ burst nírọ̀lẹ́ ta ló kọ́kọ́ kú ara wọn ṣé Buhari ló kọ́kọ́ ṣe kú tí Babangida tó gbà lọ́wọ́ ẹ̀ Babangida one was nineteen eighty four right I think I was in primary school akẹ́kọ̀ọ́ ń gbọ́ gbogbo gbogbo Koiki you should know that nothing Buhari touch will make it to the second day safety dominion will be ninety-five years old ṣe rí pé nísìn by adding that age to our age is sending some kind of trigger to our brain eh? so we will remain in Nigeria for another forty-two years eh? lie. Like, So Babangida, okay, Buhari was the one that did the first school. Ah, ta ló speak English. Ah, you answer ń sọ English ni. Ta ló sọ yẹn? Wọ́n ní Koiki speak English. I beg speak. I like this your program, but this ingbatingbati. Ah, ta ló fún wa lówó? Ó dà pé Ṣẹ́gun ọ̀nà ni. Náà kò ṣe Ṣẹ́gun ọ̀nà. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ni akọni Oòduà for life. Mo like ń láìkò owó tí Cituku sọ pé Yorùbá nation no going back. This money, the note suggests that Cardoso falls short in terms of creating substantial wealth for the nation without exporting resources. Hey, àwọn òyìnbó ńláńlá ńlá, you don't export, you are looking for dollar. How? Ọ̀nà wo? Ẹ wá ẹ̀yin ọ̀jọ̀gbọ́n wá, okay, we are not exporting. How do we get dollar? Oh, through the crude oil ah okay chinedu Loni, oga speak english now ah why you dey do like this you know say biafra we dey enjoy your program you come dey speak this your yoruba make una no vex eh the thing wey i just dey talk be say forty-two years add am to your age chinedu i want know your age because if we remain in nigeria for another forty-two years how old you go be chinedu urama how old you go be no vex say we dey speak yoruba eh So Buhari truncated the Second Republic that Baba, Adeban, uh, Baba uh, Professor Banji was involved. Then, hey, eh, Maradona, uh, uh, Babangida, Ikaga. Do you know that it's still the same set of bastards that are still controlling Nigeria? Wọ́n kàn lo àwọn Yorùbá kọ̀ọ̀kan, wọ́n lo àwọn Ibo. they use some few, you know, they call those ones politicians. They are watching me like this, so oh all these generals they don't. re they say soldier no they die you say obasanjo die e don't go die old soldier no they die so what they did was they deceived nigerians that we are now transformed into civilian but behind it they are using the fraudulent military 1999 constitution that is the reason why baba just say Koiki ẹ̀yin máa pariwo Yorùbá nation àwa àgbàlagbàlà wa we will continue to ask for the breakup of Nigeria through the 1999 constitution which it is the military version you can see why the country ah baba de uh, eh, baba Èkìtì ní omi tó dágúró síbì kan tí kò kò rìn síwájú kò rìn sẹ́yìn eh, technology ni mò ń charge ẹ̀ látẹ̀ǹkan ní sórí kó ti tan green green yẹn mi pé ó ti full láti wá connect ilé ìmọ̀ eh, that is the technology tí mò ń enjoy ní UK inú kan tí mò ń fẹ́ fún ẹ nìyẹn so what this does now is it gives it extra power ṣòtìrì uh, eh, pé is the is the power bank eh, Apple ló design ẹ fóònù yẹn ti pẹ́ àròwó rà míì fún alókàrà míì àbí tẹ́ bá rẹ̀ tó lè fún wa ní latest phone but for now you, you can see why we are saying that Nigeria wà ní ibi tí ó wà tí kò lè move síwájú kò sí àdúrà tá a lè ṣe tó lè bring the peace and unity of Nigeria until it breaks away it must break there's no doubt about it adágún odò ní Nàìjíríà àwọn ilé gbọ́ Yorùbá wọ́n ní Kóìkì pé dáadáa adágún odò ní Nàìjíríà tí kò lọ síwájú kò lọ sẹ́yìn ó wà lójú kan tí oríṣiríṣi kèkèké kàkàkó èmi adìyẹn mọ́ ni lọ tẹsẹ̀ bọ́ àkéèké máa gé ẹlẹ́sẹ̀ jẹ. The reason why Nigeria is still under the military rule is because we were deceived that we are now under a civilian rule. But behind, they are using a fraudulent military decree to run it. Stagnant water, in case you don't understand that Yoruba, for our Igbo people. Koiki, we dey enjoy this program. But the time when you come move to Yoruba now, we no understand. Shebi na international audience you dey talk to, make una no vex. Sometimes it go be like that. stagnant water. Let me spell that. You know, I like to spell things. S for Sarah, T for Tango, A for Alpha, G for Golf, N for November, A for Apple, N for November, T for Tango, stagnant water. Look, can you see this water? They not bomb me well. Make her drink them again. This water has been in this position for almost three days. They not bomb me where make a drink. I am looking for trouble. That means say maybe I won't go visit toilet or I want to go to the doctor. Even for the father, I drank it to this extent. It has been in this bag, in the same position since almost four days now. I dare not drink it again. I dare not touch this water, and I am not joking. So you are now expecting Nigeria to walk in a country that has been stagnant for a very long time. How is it going to happen? Child gentlemen say, this channel reminds me of the RTL hit radio from Rwanda back when the Tutsi against the Houthis. Okay. Why are we not? Koiki, we don't understand. <laughs> you see Yoruba people, they say, Koiki, we don't understand English. Go back to this Yoruba oh. This your English is to, to remember that we have our children that doesn't speak Yoruba as well now. I say Suru now. Ebe ẹ̀yin máa ti dàgbà now. In another forty two years you will be one hundred and kílẹ̀ pínlẹ̀ kan. <laughs> Ẹ We are here telling you that there was a military coup in 1982 by Buhari, the same Buhari that Buhari that Osibajo and Tinubu gave Agbada and they put fila, the one way Yoruba people they wear, and they say I am now the new angel, the archangel that will transform Nigeria. And Buhari came, oh, there for eight good years. Where is that formation of economy? This, all this meeting where they do for Asorok when Osibajo was there, the economy that, economy that. Where has it landed us now? Wasted eight years. There is a video where Fayoshe said, Buhari took us back 50 years. I've, I've just removed eight years from that. Mokonike add the 42 more. Everybody don't they give me their age. Àwọn èèyàn sọ pé Koiki mumati ti dàgbà. You can see why we are saying that. Do so who are we saving Nigeria for? Ta là Nigeria for? Oh, for the corrupt politicians that have enriched themselves that Tinubu now wants to tackle Yaya Bello. <laughs> <laughs> Yaya Bello is hiding inside the Kogi, Kogi State Government House in Abuja. Yaya Bello, Yaya Bello, eh? Yaya Bello, that criminal guy is hiding inside Kogi State Government House. They are looking for him. Yaya Bello, come out and defend yourself. I did not steal the money. Simple as that. Go with the EFCC. No, he's a big man. Washiri, ayọ̀mí kúdámìjù You don help me pin the number now i can share it better Ah, that ọmọ mi níbí báyìí gbogbo wọn ti faṣẹ lọ plus four four seven four zero four zero five nine one seven. The same Buhari that that stupid boy has carried love away. What flag is that? It's just our temporary flag called Yoruba Nation flag. Ìyá mi Rúkà àtàmọ́ mi mrs chirekoko chirikoko sọ pé my father was the lieutenant general late general dia eh, ah, daddy eh? ah, sípa lọ ọmọ ọmọ dia níbí báyìí wow was the best friend my good father Obasanjo, Buhari and IBB were his friend they are all people I have met Hey, eh, ah, yeah, Hey, we have big big people for this platform o oh. may the soul of late general dia rest in peace. Yaya Bello, Yaya Bello, we are looking for you. My mom always say, once a military, always a military. Benny, soldier know they die. You say soldier die, but unfortunately, unfortunately, Lady died. He's resting in peace. He tried his best. But the question is, what is going to be the way forward in Nigeria? Election? Restructure Nigeria? Regional government? Or everybody go on to their to their base nígbà tá a máa di base yẹn mú ẹ wọn náà Koiki ò wa ní Libya mo kí ní Libya if you wan call into the program you are free to do so but I am also reading your comment ṣé ká gbọ́ díẹ̀ sí nípa bàbá Akíntóyè mo kí sísítà mi mọ́mì wa Miss Cherry Coco. wọn náà wọn ni wọn ní bàbá wọn ni the late dear. once a military will always be a military Tiwa Danjuma ó ní there is genocide going on Koiki tell them genocide o so Babangida took over from Buhari and then run it through to 1992 told MK Abiola go and contest now hey so Atiku has been contesting since 1992 eh the same formation the same set of people all they did was they remove soldier outfit they put agbada Frank Dudu Mokie And we are now being deceived that Nigeria is moving forward. How is it moving forward? Okay, one or two things happening in that area, that area. But the true indigenous people, Muki Ami Comfort Ojo, when I love your dance, are you celebrating the failure of Onitiri? She has failed finally. Yoruba nation has come to stay. Ah, àwọn ìyá iná máa ẹ máa ń tọ́jà àwọn grandma. Ah ah! Hey grandma! Money ní He níṣẹ́. Kẹ́ tó wọlé la ti Chinedu sọ pé I am now enjoying your program carry on with this English <laughs> yẹra ọmọ ẹmọ Biafra you dey enjoy it now we have been deceived as indigenous people for too long now that we are waking the minds of the main indigenous people hey shut up Koiki come back home so that soldier will catch me come back home DSS will do you know that people say that they are looking after they, they are looking for me that I am the one that wants to bring Nigeria down ẹ̀hẹ́n so Babangida that was there from 1980 83 ni Babangida dé bàbá 84 when when did Babangida overthrown? <laughs> Buhari say Baba. the same colonial master they remove oyinbo color, replace it with the black man's skin ẹ ìyá mi first bank àwọn ti gbórí wọlé eh, ẹ ẹ mẹfẹ mọ ẹ lè mọ wọn <laughs> ẹ ní láti mọ wọn ẹ eh, bí bàbá lọ ti wọlé ibi bàbá lọ ti 1985 so how many time do we now to explain to you 86 87 88 89 90 ó di márùn 91 92 ó di méje Babangida are you going only I step aside ah, what do you mean by you step aside because he still has more vision to go and bring more people to rule Nigeria on behalf of the contraction what was created Mr. Larry Jinodun Koiki Babangida also overthrown Buhari some of the Yoruba youths today wọn ò mọ history tá à ń sọ yìí o wọ́n kàn sọ pé shut up Koiki because we are all now ahead Instagram Instagram Facebook Facebook ìfà ìmọ́lẹ̀ sọ pé Koiki màá ná gbogbo last kọ́bọ̀ mi màá máa fi gbọ́ ẹ ó ní the fraudulent 1999 constitution will go on and flame very soon wọ́n máa bára wọn jàpá ni. I expect Yaya Bello to activate and fight back because EFCC is looking for him. I saw Wike with the PDP. Hey, ìyá yìí tún sọ̀rọ̀ lọ wọ́n ní my mom is now a retired diplomat and has always said Nigeria will only offer wonders and blessings when the country separate. Eh? No, I'm sure you are trying to pull our legs here. You told us that your dad was a dear family. Your dear family. You are now also saying that your mom, as a diplomat, said to you that Nigeria will not work until the separation of the country. Why then are people saying we shouldn't separate, that we should remain in Nigeria? That is what I don't understand. I want Àwọn èèyàn àwọn èèyàn follow program yìí. Bonjour Mokin láti Gabon. 1985. So for seven years, Babangida was doing his Maradona structural adjustment program. when you find gone, Mariam Babangida. Is she still alive? Mariam Babangida, is she alive? Or she's dead? Ó dúdú láwọ̀. òun ló gbé epo rọ̀bì fún alákìjà they were now using Nigeria wealth to enrich themselves Dia was my father's best friend oh okay Dia was your father's best friend okay now àgbàtà ah, ẹni Dia okay that's fine ah bàbá mi ọlọ́run ni one day Nigeria will break it has already started to break because all this information that we are giving out do you know that it took me time to understand that NTA was doing a voiceover Paris TV, Mukie. Oh, your own father was late General Alfred de Cocodea. Eh, let me Google it. The late, Mbo, late General, àwọn military yẹn jayé. I think it's always the navy that feels that they are more special than the Nigeria because they wear white. They always feel that they are more special than the other security agency in Nigeria, COCODIA. COCODIA. Late, Gen- late General Alfred Kokodia. Okay, it's not bringing anything up. Hmm. You see, not even history of our people. Mrs. Dakokodia honored with a Lifetime Achievement Award. Okay. Oh, it could be your mom. Is this your mom, Mrs. Da Kokodia, honored with a Lifetime Achievement Award? Before I came to Karoka just over two months ago, I don't know, Mrs. Lewis Adasa Da Kokodia, MBE, ah, I want to UK you. Eh. You won't find anything of his name, no history. Why? If I may ask, my, my, my, my big auntie, why is there no history? Are you saying that your your your dad, we can't find the history of your dad just by typing it on Google, which I've just done now, and you're right, I couldn't find anything. Is that deliberately? Love you from India. Thank you so much. How are you doing, my brother? The weather is very, very well. Keke Okuz, welcome to the program. Luis da Cocodia is my first cousin. Ah, Yami Koni, she's dead. Eh. Ah, bó kí ló dé tá a rí late general alfred da kokodia you can see that that country is a complete mess wow interesting this evening is like another another eye opener the family says koiki you won't find anything vinki say koiki ride on okay all right do you ride a bike ah ẹ ti ń question to pọ̀ jù I don't ride the bike because I am Indian. Oríṣiríṣi talisman ló wà lọ́wọ́ yín. Why you asking me if I ride the bike? Let's come back to Baba Kitoye again. Once again, it is important that 1982, Babangida was preparing for coup. Buhari was preparing. Everybody was preparing for coup. And do you know that kò sí coup tó ṣẹlẹ̀ The West knows about it. So right now, we are currently inside another coup, and we must pull ourselves out of the Nigeria. Baba mi this is our own time let the strongly continue or let the struggle ẹ sọ. I just asked a question please check it. Eh, Mr. Diolu Emmanuel can you repeat the question again because I can't be touching the phone sometimes it can freeze. If I may resend it, I can check it from here, but if you can resend it, I will appreciate. Let's go back and hear more from Baba Kitoye. Okay? We've done one hour, 53 minutes. I'll see if I can do another one more hour. I will try. This will be my third program for the day, trying to educate myself and you on the reasons why Nigeria is not going to work. The military took advantage. They gave everything to themselves. What is the subject matter you are discussing? The subject matter is about the self determination of the Yoruba people to opt out of the current climb of what is known as Nigeria. And the question is would Bola Tinubu pull Yoruba out? Afenifere asked for a structure. Babakitoye says no, it's a full autonomy that we want. That is the discussion. This is our time. You know that these men that we have been talking, Buhari himself is old, dead or alive. Babangida is old, but they still have a very strong base of younger, more military guys that are still in the power. But you don't see them. You don't even know them. They are still very powerful. If anybody says that the Nigerian military cabal are not powerful, they are powerful. They are criminals. Okay, Mary Babangida Lenso Shegoni, she died on December 27 because, yes, I did ask if Mira Babangida is alive. I was told she died. They gave the wealth that belongs to indigenous people to private individuals, turned them to billionaires, and nobody questioned them. The military era was a bad one. It is time that the Yoruba people wake up. Adiolu Emmanuel says, please, is it about the arrest of some people in Oyo State? No, we have nothing to do with that, sir. I don't even know what is going on with those ones because we want them. Thank you so much, Takula Talukda from India. Mr. Diolu, we are not discussing about those arrested in Oyo State. We are talking about President Bola Tinubu, Afeni Ferry, and Yoruba Nation under Professor Banji Akintoye. What do I do if my ah, Tatuleleke Anika and sit out? I hope you're not spamming us here. Miriam Babangida is dead. She had a cancer. Hmm. Wow. So much history in the contraction. Let's go back to 1982 all as I, the, the, the Institute of International Relations and National Security as I delivered my lecture. And I was telling them, it is not only oil that we can sell to you, there is a lot we can teach you. It is not only oil that we can sell. We have the human capacity. Prophet Tik Ola Ilekunlayo, Ilekun Ayo, Mukisa. Ishola you. I hope you're enjoying the Friday evening before we all go to our other spiritual night vigil. We started early so that that way, if I don't come back, at least we've given you enough tonic to last us over the weekend. My question is why has that country failed? Is because the foundation was never done properly the British and the Western world designed the fraudulent 1999 constitution with their politicians' agents just to keep indigenous people in a serious bondage, coming from Ifani Imoleaye. Put your comment out there. I will read them through as well. Babami Adegoroye, Wanikoike, there is just nothing to fix about Nigeria again. But why? Táwọn we try with? let's keep Nigeria together. What, what is behind it that they want us to keep together? Maybe something that we don't know. Mukia Walata, Olawale thank you so much. Safety dominion, the false hope thinking that they can make Nigeria like Western Nigeria. Hmm. that's another good point. Is it possible for them to make Nigeria like Western Nigeria? Because if you listen to what Tinubu said in that particular address to the Afenifere that oh, ah, Babawolowo did the Western region. Can we have the same template of the Western region inside Nigeria today? Is it possible? Is it viable? Is it possible that the Nigeria today will go back like the Western region, three regions? Why are we deceiving ourselves with these criminal politicians that have no iota of truth in them? Well, Fixie, Mark Stevens says, to keep the company running. We've not been, hey, Babami, Benjamin, Adumati, it is just a matter of time. Yoruba nation is the solution. People who never fix Lagos Ibadan Expressway, they are talking about the coastal road. Why are we listening to politicians that their agenda is just keep Nigeria together, enrich themselves, put their and that's it. Nigeria has come to its final destination. And it is important that the Yoruba people accept the truth that we must now, as Babakitoye says, Nigeria need, needs now the courage to dissolve peacefully. It has to dissolve. The amount of Wahala, with they inside Nigeria on a daily basis, is just too much to be resolved from the center known as. Am about being Instagram? It's because Instagram, I think it's giving, I need to time it now, 8 o'clock. I'll see how much minute is giving me before it goes off. I think about 30 minutes or thereabout. It doesn't do like that before, but all of a sudden it started like that. Mr. just say the foundation of Nigeria is fraud and non-Nigerian language what is Nigeria language? Mo Adiat Ọ̀dẹ́wálé, dewali, kí ní We are not saying that if you believe in your politicians, well, then, um, now that we know, we should question them that what is the agenda for us in Nigeria? Okay, keep Nigeria, work in that one unity, even though there is no love, we don't have a, we don't like ourselves, but manage yourself, when election come, you steal the ballot box here, you burn it down there. Oh, Igbo don't allow Yoruba people to vote there. No, no, no, Yoruba don't allow people to vote in the Southwest because it belongs to me. It doesn't belong to the Igbos, and we all live in Nigeria. Really? Eh. Okay, in Nigeria where we marginalize there, we marginalize there. Let me go back to the, I'll come back to the Baba, Baba, the uh, prof. Let's go back to the a bit of the National Conference report of 2014. Let me just read a little bit for us. Maybe that will trigger your mind that this country, eh? This country, we're in Nigeria. <tsk> I'm going forget that. Yes, there will still be people doing concert, you know, content, life continue, but in the long run, it is just now not working. If I don't mention your name, ah, ah, please do not be upset. There is just sometimes we mix you. Mr. Bolaji Olushi, Ofejo Rukokon, and Olushi family, Kwanjolo Sabekuta Grammar School. I don't know whether you are related to them. Modinot Olushi Ati Kiloruko Abure again. Very great family. Yes, I went to Abekuta Grammar School, but I was in a private hostel, Taradek opposite Igomodel store. The National Conference of 2014, this is the report of the Committee on Citizenship, Immigration, and Related Matter. Those two things is very, very unique. Before you become a British citizen, ọmọ wọn náà máa flenjo so you as a nigerian you now have a british citizenship that is the reason why you want us to keep Nigeria. Okay, interesting. You can see how evil you are. John Dunning says an accord. And the peace of God, which surpasses all understanding, will guard your heart and your mind in Jesus' name. Matthew 6:30. Thank you so much. Religion is not a problem. It's just that we need to let the minds to be open Let's look into this conference. Immigration. Rishi Sunak wants to ship everybody back to Rwanda, if possible, before summer. Why? Because they can't control the immigration anymore. Many of the people coming through the boat, many of the students arriving, many of the COS health worker is becoming a burden in the system. And the country says, no way. If you apply for asylum, you will go first to Rwanda. If your asylum is successful, we bring, we bring you back. No airline, I'm not making this up now. This is an international platform. Because see, airline Kokontofe take risk by doing that to take anybody to Rwanda. So they are now suggesting RAF. No airline. It could come back on them. That is the importance of immigration that we can't control. Do you think that Ali control immigration if we remain in Nigeria in our territory? Irua, Giriwa, everybody, because we are Nigerians, they just come into our territory. Some say, well, we created part of your territory. Okay, but immigration is becoming a problem. We, it is not viable. Lagos is just too much. They doesn't have the resources anymore. As much as we are told that Lagos have the resources, the resources is shared with the other states. 20 million people in Lagos State. Some of you don't have a proper toilet. Latifiche number two. How are we living a life that is not our own? Babami, sọ we, Koiki, our fathers hold on Nigeria too much. Can we blame them? We can't blame them. We shouldn't blame our parents, but some of our parents saw it, the foresight. My mom saw it. And I'm not making this up. My mom saw the foresight that this country was going down. She traveled too much to see the future. So we shouldn't blame our parents, but we should blame ourselves if you are still one of those, especially if you are if you are below 30 and you think that Nigeria will work. Really? Go and ask those parents of yours, 35 years in service. None of them got their payment till they die. Not that the country didn't have the money, but they just refused to pay them after their services. We've seen cases upon cases. Ẹlòmíì pension tó ń Nigeria is five thousand naira after thirty-five years of service. Remember that they started as a youth like you want to bear a ọ̀dọ́ of tiẹ̀ they were thinking that we were moving and propelling the country called Nigeria until 35 years of service. Now some of them are in their old age and they just shake their head and say, ah, oh more. We should not have loved Nigeria like, but we can't blame them. The lies that was cooked by the West saying that we are working to make sure Nigeria continue to be a great country. Oh, Nigeria, you know that word. Nigeria is the most. We will read this national conference. Yeah, I have it in front of me. I'll read it in a minute. But you know, I like to dabble around and then bring you back here because I am still on immigration and citizenship. Trump says he will kick out everybody with immigration. There are just too many of them coming into America. And he says that some of them are cocaine dealer, some of them are pedophile. How can you come in and make problem? in our country called America. The UK is getting tired that many immigrants are coming in. We don't know whether some of them could be havoc for this country in the future. Why do you think you travel across the borders and you're checked as a criminal? It's not your fault, it's because they are just concerned. So in 2014, money was spent I would say billions, but I would say millions of naira. People were kept in the hotel, they were eating, discussing what they call the national confab. But let's go through it. Remember that they were all given different roles to play with, to work with. This particular one was the report on the Committee on Citizenship and Immigration and other related matters. Do you think that your Nigerian passport is as valuable as you might think? How many Nigerians or how many people that are terrorists have got your passport? Everybody knows what I'm talking about. Nigerian passport. How difficult or how easy is it to get the Nigerian passport? We all know now. We know a passport that you can change the whole data page and bring in a new one and tell them you pay the price. Everybody knows. But we are people that live in denial. We tell lies to each other. You want the world to respect us with our passport. You can literally change the whole day, including your height Imagine you arrive at JFK and you don't change your height. If immigration officer that are very, very intelligent and psychologists spot that particular section and look at your height, they can automatically tell that you're lying. But most of you think that they have voodoo. No, they don't have voodoo. It's just psychology. Because you have changed your details. But they are looking at that details and they're looking at your teeth. Say, ah, ìyá kan ṣe àwọn kan sì sọ pé Koiki will be 177. for those of us that are adding 40, ah ah if you add 42 to your years, ears àgbàlagbà ní nísìnyí yẹn ah 177 seventy seven kẹ how would one nísìn ẹ ti make yẹn up irọ́ ni mo believe yẹn one seventy seven kẹ ẹ ti add èjì yẹn mẹ́ta mọ́ nìyẹn do you understand what I'm saying you might think that it is because we don't have what they call citizenship. We are not citizen of Nigeria. We are just part of the game. Numbers used to borrow money outside Nigeria. Oh, we are 200 million. So a state can go out and say, borrow me 30 million dollars. And they say, what are you going to use it for? I will use for road. I will do pipeline water. And to be honest with you, only $2 million will be used. And after eight years, they are running away like Yaya Bello criminal. Where's Okorocha case? Obiano passport will be released so that he can go on medical treatment. Yet Inamde is there in the prison. Can you imagine? So you just want us to be talking about these criminals when we can come back to the real problem within our territory and deal with ourselves with a new constitution and a new institution that will serve me and you. Hey, eh, because some of you are criminals as well. You love crime. if you live in this country and you are part of those that believe in that nonsense, you dare not do it in this country. They will come after you as a criminal. Some of the principal officers of this report on the committee on the citizenship, immigration, and related matters. Over seven hours program today, we can't even get 10 pounds each, which is 70 pounds. Ah, ah, which kind of student will not be? I not a pay lecturer. We did two hours in the morning, two hours, or the four, going to three hours now, or the seven. 70 pounds. It's not too much, is it? How many people will donate one one pound to make it that 70 pounds? Put it in the comment section. Koiki, me find one pound. Our 70. That's 70 pounds. One one pound. Koiki, how do we do that? Send it through the PayPal. His Royal Highness Dr. Mohammed Zayano Abdullahi, CON Emir of Yuri, was the chairman. So all this was just a wasted time, the 2014 confab. Part of the lies from the politicians. They are good at that. They're already cooking 2027 for Nigerians. Even Peter Obi is preparing. Obedient are preparing. Atiku is preparing. APC preparing thinking that they will turn Nigeria to a country that will war. Ah, Koiki, Rome was not built in one day. Stop this nonsense. Stop talking ill about Nigeria. Nigeria has been under demonic bondage just after the 1914 amalgamation and prior before the 1914 amalgamation by over 500 years of slave trade. How many people understand the meaning of slave trade? Nígbà tó kó ń ṣàwa gangan àwọn bàbá ńlá wa lọ́kọ́ lẹ́rú Church of England was involved I love to say that it makes you uncomfortable I know Church of England was involved in the slave trade Do we need the names and members of those of this committee? I don't think so. We just need that emir, Royal Majesty Dr. Mohammed Zayano Abdullah, CON, the emir of Yuri. Go and ask him now, Baba. Kilo ló committee Teshi as a chairman say, Koiki. Na go there. I try my best to oh. I gave them everything wey I am meant to tell them. But you can tell that these your politicians are all criminals. Well, somebody's suggesting that you can consider joining the membership of Koiki Media. Not on the Koiki because it will not give you that access. But if you go on the backup channel, you'll be able to give us, you know, your donation. Somebody say there's no sound. Probably Lato You Mommy. Yami Princess, I will need you. Definitely not from my end. There's no need mentioning all their names since we have the chairman. What was the purpose of this report? Is to be able to give us an in-depth problem of immigration, citizenship. Your border is as porous that none of you are able to close it. That is why there's more crime going on in every part of the 36 states, including FCT. As part of the effort to finding a common consensus on issues of national development, the 2014 National Conference on the 17th of April 2014, the Yoruba nation have not yet kick-started. 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24. 10 years. This has been kept somewhere. You can see why I'm adding your age to some of these. Because in 2014, okay, let me put it this way. Reverse, minus your age from 10 you can see that you have grown quicker in 10 years. Some of us might not even have the strength to do what we were doing in 2014, either through non fault of illness or because we are just getting tired. So you can see how these idiot politicians, Boshe Slu Ayewa down, they knew that certain problem was there in 2014. So you are now blaming Yoruba nation people, campaigners, for the problem and the woes of Nigeria when 10 years ago they were campaigning for what they called the comfort of 2014. Jonathan said, let me come back and second time, Buhari said, no way, Jonathan, we kick you out. Tinubu backed Buhari with money, with the Yoruba people, because he has his own agenda to be president. We all knew that Buhari was an evil monster, a sadist, very deadly than Tinubu, but doesn't mean that Tinobu is also not deadly. They are all on the same trail. But many Yoruba people, ẹlòmíì ò ní understanding kíkó ìkíkí lọ́dún ṣẹlẹ̀ ní 2014 it is what meant to be a discussion of citizenship and immigration that could have resolved the threat to our life in all our villages. You're a bomb bastard for coming to say that our Yoruba nation campaigners, our land and Nigeria. What give you the audacity to come and talk like that? Let's take you further. Abdullah Mukedada. How did I, Olayomi Koiki, when in 2014, millions of naira was spent for a confab that Jonathan said, Oh, let me come back in 2015. No, Jonathan, you're not coming back. They took him out. Buhari spent eight years. He never touched this confab. Tinubu is there as well. Oh, Tinubu yato. He will look into it. Okay. You can see why I say some of us will live in denial. Two major areas, citizenship and immigration. it took me fifteen years plus to fight my immigration in this country ìyẹn lẹ́yìn fi ń ṣe lẹ́yìn fi ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ẹ má bínú fún èdè yẹn èdè àlùfànṣá ni immigration lẹ́yìn fi ń ṣe yẹ̀yẹ́ níbi tí immigration yẹn làwọn ń jìyà yẹn lórí ká tó gba ìwé ìlú nílùú yìí immigration yẹn lẹ́yìn wá sọ di ntí Koiki don't worry o hey, eh, he's just one of my God where is he from I don't know ask him are you Fulani or Hausa I am not even Fulani now. Where are you from? Many people are just living in Nigeria with no any reasons to be in Nigeria because the immigration system in Nigeria is a failure. But in 2014, we started Yoruba Nation in 2019, five years after this document, because this is a document that was submitted to the president of the Federal Republic of Nigeria, Jonathan. Jonathan said, let us keep it till I come back in 2015. They kick him out. You will expect that the new government will look into it. Oh, no, no, no, no, no, no, no. They are too busy. Busy doing what? Allowing the same problem that they could have rectified in 2014 to stop Boko Haram and ISOP and jihadists from entering Nigeria. Washington. wọ́n ṣe at the end of the day we can see the problems kí problems immigration tó bá jẹ́ stopping or immigration in ní twenty fourteen tí wọ́n activated maybe there will be reduce of all these crime of this terrorism happening in Nigeria today but nígbà tó ti pẹ̀lú ẹ̀ àwa wá jáde àwa wá ń complain pé problem yìí ó ti wà ń bẹ̀ tipẹ́ àwọn nínú Ìgbòho ló dá problem sílẹ̀ how aláìdáàmàlẹ̀ yẹn yan aláìdáàmàlẹ̀ yẹn ọmọ Yorùbá o so ẹ̀yin ò gbọ́ pé ní 2014 fourteen wọ́n ṣe confab láti sọ̀rọ̀ nípa immigration àti citizenship kí ló ń pè ní immigration immigration is something that you do to prevent anybody from just becoming your citizen because you need to know how anyone. Today, we have multiple video evidence from our massacre to the kings that were killed, multiple, multiple videos of massacre of Yoruba people because of our ignorance. Let's listen to this. Nothing was there. Lọ́sàn-án yìí lọ́sàn-án yìí ni wọ́n ṣá obìnrin bẹ́ẹ̀ mi ṣe ní káwọn ọmọ mi jẹ́ ká lọ àfẹ́ máa lọ ọmọ ẹ̀kọ́ àfọ̀n torí àwọn iná ń pè káwọn ò lè lóko wọ́n lẹ́nìkan gbogbo ọ̀nà tápèlè àgbòrò ẹnìkan kan ò lè lóko gbogbo wọn wà lówó dé tọ́lá làwọn fúlàní kan yìnbọn wá sókè babaláwo lálẹ́ àná so tẹ́ńṣọ̀n wa ń bẹ̀ mo ní káwọn ọmọ jẹ́ ká lọ àwọn àbí twenty wọ́n wà lókè rò nísìn búrẹ́dì two thousand ni mo ní kọ́ lọ rà káwọn ọmọ ẹ̀kọ́ fi máa fi pé ọkà jẹ gbogbo wọn lójú bá yìnyín náà àwọn tí ò ṣiṣẹ́ kan wọ́n ń sọ̀rọ̀ àmọ̀tẹ́kùn sìn wọ́n náà lọ kọ́ líìsì wọ́n ní kó máa lọ rẹ́gísà síbì kan àwọn tó lọ rẹ́gísà lọ́dọ̀ wọn yẹn sáwọn òsínlù láti gbọ́ nígbà tí kìnìyàn ti ṣẹlẹ̀ yìí ìgbésẹ̀ àwọn náà gbé mẹ́ ó yẹ kí gbogbo àjọ wà lórí fíìdì nínú àwa tá a gbowó àwa tá a gbowó àwa ń pàfọ́ọ̀mù àwọn tó yìí ní hope àti táwọn èèyàn rí gangan I didn't even see their performance at all it's as if we are just stupid we don't know what we are doing hmm. but tí ọ̀rọ̀ yìí òun mo yẹ ní kí n kọ́kọ́ sọ̀rọ̀ kí mọ̀ àbí ẹ fẹ́ mọ̀ àwọn àgbààgbà kan sì wà nínú kára yẹn tó yẹ pé wọ́n ń ṣe inside meeting lábẹ́lẹ̀ hmm. àwọn àgbààgbà kan sì wà nínú wọ́n wà nínú kára yẹn àwọn àgbà yẹn ẹ jẹ́ kí àwọn èèyàn yìí mọ̀ pé àwa ò lè lọ ilẹ̀ haúsá mo ti sọ láàfin rí àwa ò lè lọ ilẹ̀ haúsá ká máa lọ sáyàwó wọn lójoojúmọ́ ká máa rẹ́pọ̀ ọmọ wọn àwọn kí ló ṣẹlẹ̀ ń jẹ́ta ni òun mo fi hàn yẹn ẹni tó ń gé lórí ẹni tó ń hmm. dúnú gbogbo abúlé tó ń finá sí ṣé wọ́n bí Yorùbá kan dákó lọ ṣerú ẹ̀ náà. ọ̀bí ọ̀bí bá bẹ́ẹ̀ dá. bó tí Yorùbá yẹ pé mi ti súnmọ́ ọlọ́pàá mo súnmọ́ ọlọ́pàá ni àti pé mo rí kólóyè ìlú ni mí ni mo ṣe ń kọ̀ǹtúrà ara mi òun tó ti ṣẹlẹ̀ pẹ̀lú òkú tèmi ti ń rí láti jẹ lò á ti sọ́dà torí tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí Fúlàní kan nísìn orúkọ mi ò dàbújá ìjọ ẹni wọn ò gbọ́ nípa mo ti ṣe fún Fúlàní wọn ò gbọ́ o wọn ní kọ́lọ́pàá máa wá mi o ìjọ tí n bá tó bá dé pé owó bá di pé. and all these continue to happen for the failure of the politicians to rectify a confab in 2014. Buhari ò tẹ̀ bọ́dà láti rí wò. He careless. I will not show this video. The young man what ti gé ọwọ́ who ó to fear fi ọwọ́ yẹn ó fi gbé ó fi gbé ọkọ́ ó gé ọwọ́ ó mú fear. yẹn <laughs> oh my God ó fear ọwọ́ Kimalo she mistake ṣú mo kíyà tó bí mi lọ́mọ wọ́n gé ọwọ́ ilé wọ́n ti gé ilé ó wá fi ilé di ọwọ́ ìmú ó wá fi ọkọ yẹn kò tẹ̀ tó fọ ọkọ yẹn sílẹ̀ ó fi kọ́ bíbà that is the video you gonna watch now but you can't say sorry. please come and interview him please come and come and please interview him so that we can get the video evidence. ó di ọwọ́ yẹn mú báyìí ó fi ọkọ ọkọ gbélé báyìí ó wá di ọwọ́ ara ẹ̀ mú ó di ọwọ́ ara ẹ̀ mú because we have problem with immigration. ẹ ẹ take this man to hospital he dey waste blood. he dey waste blood. na deko ka ọmọ ẹ jẹ sunmọ n'aka ka ọmọ nkè wọn gbọdọ na cutlass he use like this. ó ti ó ti gé ó ti gé ọwọ́ yẹn you see. he say wetin. this he say wetin he say they don cut my hand. you know why because there was no patrol to stop them from coming in. Rather than stopping them, oh, APC just opened the doors. Buhari went ahead and bring all the jihadists into the territory known as Yoruba land. And the Yoruba people are now pointing finger at Babakitoli and Igbo. Let's read a little bit further. Introduction. As part of the effort to finding a common consensus on issues of national development, which is what everybody expect a country development. You will not, will not, can never, it will never happen. You will not see any development in Nigeria. It will just be an illusion. The 2014 National Conference on the 17th of April, oh, that was like two days ago. Look, 10 years is it not Lord making that I'm just reading this out today? Wow. And I didn't even, I just saw the date now, ah, April, because 20, 48 hours ago was 17th. So you can tell now that a whole 10 years was wasted. Resources was wasted. Some people have died along the line, but not just those that sat down to this confab. I'm talking about 28,000 Yoruba people died in eight years of President Muhammadu Buhari due to the non-activation of what Buhari should have done to protect us. Buhari was never going to protect the Yoruba people. Will Tinubu protect us? Time will tell. The conference was set up on the 17th of April. This program will not be more than three hours. I can tell you we have 35 minutes to go. And we hope that some of you will dip your hands and say, Koiki, at least for the day, we'll pay your service of 70 pounds for the seven hours. I've even told her it's not 28,000, 29,000 Yoruba people die. Ololomo Yamo ibo to because Buhari Pashe Gesiwalara. They will be able to tell you the numbers. In the north, that will be multiple. 20 committees, amongst which is the Committee on Citizenship, Immigration, and Related Matters to discuss issues related thereto and generate recommendation as appropriate. In every society, that is the needful thing to do. Why has it taken 10 years that this confab has been thrown away? It's a deliberate act. The reason why you're struggling in the day to day in Nigeria is due to the fact that many of you never understood the game behind Nigeria. Oju Nintendo game law, Oju PS4 law. They are all using us as the numbers to portray us outside. Keep Nigeria is for a purpose. Bring Nigeria down is also for a purpose the purpose of the indigenous people, nothing less than that. 10 years of this confab was a complete waste of time for you and me as a citizen of the Federal Republic of Nigeria. This report, therefore, is a summary. Uh, let me change things around. I believe I need to charge this phone so we do not lose the power. So we're gonna move things around. Oh yeah, yeah, yeah, yeah, yeah. It might be new cheese and bread. That's always the problem when you move things around. You know, you can always think that, uh, well, we are still there. Just to charge the phone, since I am not in Nigeria. <sighs> Thank you so much if you're still with me. The family has gone upstairs. I've taken over the whole living room. I need to end this program so that I can come back downstairs. Part of the inconveniences I have to put them through for the last three and a half years. This report, therefore, is a summary of the views as expressed by the Committee on Citizenship, Immigration, and Related Matters. It is recommendations to be presented to the preliminary section of the National Conference in carrying out its assignment, the committee deliberated on the following thematic areas. Take note of these. Census, integrated national database, citizenship and nationality, residency and indigeneity dual citizenship. Many of us have it, especially if you're one of those that have lived outside Nigeria, you're likely to have at least two citizenship. Some have three, depending on your own, you know, how you got it. Immigration and internal security. Buhari never allowed that to be secured. They left it open for the jihadists. And we saw the end result. Multiple Nigerians died because immigration and the internal security collapse. And if you want me to prove it, you know that we, the journalists, have some of these different videos that we can just add into the conversation. Let's listen to this. In this state is being is under assault. There's an attempt at ethnic cleansing in this state and of course in all the riverine states of Nigeria. We must resist it. We must stop it. Every one of us must rise up. The armed forces are not neutral. They collude. They collude they collude with the armed bandits. They kill people, kill Nigerians. They facilitate their movements. They cover them. If you are depending on the armed forces to stop the killings, you will all die one by one. Many of you have lost one or two friends, families, neighbors, schoolmates that should have been alive if this confab was truly meant for Nigerians. The politicians know the game better than you and me. Oh, let's just say conference or confab. Throw it out there, bring people in from around the state, put them in the hotel, knowing fully well that nothing will be executed. The end result meant that many lives were lost due to the immigration and internal security. What do we say or what do we understand? money for internal security. The day that you lose or you lost control of the internal security of a country, that is the end. Nigeria lost that internal security a very long time ago. I don't know when exactly, but it lost, it got lost completely. So whatever the new administration is doing, it is just too late. The infiltration is there. We saw the video of a terrorist dancing, celebrating with a construction worker right inside Nigeria, welding AK 47. Where is the security to go after them? It is a compromise one. But you know, bad people, hey, eh, you are not going to see that. You are going to blame Igbo for going into the forest to kill them. No, not to kill them, to chase them away as far as taking them back to where they were coming from. Igbo as the enemy when T.Y. Danjuma told us before Igbo came out that the internal security is compromised. You might say, Koiki, shut up. Come back home. There's no evidence to that. Maybe I should add one more to it. Just one more. I hope I've not deleted. Okay? Good. I'm almost done, okay? I think I've deleted that one. I think I did. It's too much file on the phone sometimes. Once again, we're almost there. Equity Nigerians that have hope in that messed up society because some of you think that it's all about Instagram show of shame. No. Orotan soil is gone more than Instagram. All right. I think it's deleted. There was a particular one that I love from a guy giving us the eight years of Puari But that's fine. That's fine. That's fine. we move forward. Border control. Refugee and asylum. Do you know that Nigerians are still living in IDPs across Nigeria? They can't go back home because there's no home for them to go back into. If you're not one of them, count yourself lucky. Internally displaced persons, IDPs. For effective deliberation, the committee was divided into three subcommittees, namely census and integrated national database. The first census was rigged by the British government in 1959 as we were going into the first election. It was rigged. Welcome to the program, our new listeners. Citizenship and nationality, residency, indigeneity, dual citizenship, movement of goods. I want you to note this very well. Movement of goods, persons, and service and immigration. Buhari locked up Benin Republic Mr. Davidson, check Wikipedia, you will see Nigerian language Hausa. It's just a matter of time for the Fulani to put it in the constitution. Eshegonisa. Buhari purposely locked our own border and left Niger and other borders well open for the criminal Fulani terrorists and the Boko Harams and the rest of them. Observation. The committee observed as follows. Despite the existence of constitutional and legal framework for census and national identity management, the continued absence of accurate censors. there is no accurate censors. figured an integrated national database has constituted a major challenge for national planning and security in Nigeria. Buhari wanted to push for the national census just before he was leaving. He tried, but he was repelled back. It could have been a disaster because we know that Buhari was not the one walking, it was the West walking behind to infiltrate the numbers more and say that the Northerner are much more more than us. Do you believe that nonsense? After these exposition that the, the Britain compromise our sensors. ó dà pé àwọn èèyàn understand in tá à ń sọ ẹ kọ̀ rò pé child's play ni because we laugh we dance we are talking something that is very very unique a country where they've infiltrated the censor to favor a particular part of the country. And they've used that since 1960 against the rest of the, you know, indigenous ethnic in Nigeria. Wọ́n máa ń sọ fún wa nísìnyí pé haúsá pọ̀ ju yorùbá lọ how lọ́nà wo it's because britain rigged that on behalf of the northerners so the gullible yorùbá people tó ní understanding ah shut up shut up tó bá rí gẹ̀ǹkan kò má tà that is the reason why you have less local government they have more local government it's part of the fraud they have more state they have more representative in the Senate and the House, Tinubu will not have the power to change anything. The only thing he might have, maybe just use the presidential veto power. But that is something that will not be there forever. Tinubu is not the king of Nigeria, he's a president. And he has an expiration, a tenure must end for a new one to emerge. What is it that they understand, Nibe? mo kí bàbá mi Johnson Taiwo Gbénró ẹ ṣé gan ni dáàdì bàbá mi Adébísí mo fi tẹlẹ dùnmọ kì í sà what is the there understand Tinubu ò kì í ṣọba kò ń ṣọba Nàìjíríà ẹ̀wọ̀n kó tó bá tẹ̀ jẹ́ pé ọba ni Tinubu a máa sọ pé òkè á níbẹ̀ ìrùkẹ̀rẹ̀ á nídìí but it is a lie that some of you think that Tinubu will be there after eight or four years of his tenure. Eitan Tosin brother mi kò ṣe takuntakun bá ń kí Canada kí ló oh because no I'm, I'm, I'm asking you because of what we are almost out of the program The non-implementation of the, of the existing framework has often led to politi politicization of the national censor program, with past figures inflated. Inflated. The moment tó bá ti add nǹkan mọ́ nǹkan, inflated. The budget has been inflated. Some of you don't even know where your budget goes. The money given to our governors, we don't even, it's not accountable to us, only accountable to them. The local government is not autonomous. That means that your governor takes the money from the local government and then say, Oh, Walobu Milan on social media. What want me? And you expect development? Are you crazy? Are you not are you sick? So you expect development when the governor take controls of the local government who should be involved with the people. Why do you think Great Britain is called Great Britain? Is because of the local government. The function of the local government is bigger than the central, which is the office of the prime minister. Many of you are living in denial because and we only lots of our we now know that the first sensor was rigged. And even as we speak right now, it, is, it has been inflated. So the North will always argue that we need more money. Mokia Tokyo underscore 778. You innovate, Mokia Clement. Okibabami. I know I am your problem, but this is not your problem. I mean, how did we get to where you're pointing finger for us bringing this information out? Awalawa, the problem, and not just bringing it out, explaining it in details that your understanding will get to my own same understanding because I don't want you to think that I am much more preference and privileged than you. Nítorí pé bíyá òyìnbó tá à ń sọ àbí torí pé no ẹ̀jẹ̀ kan náà ló ràn lára wa olórí burúkú ni àwọn tó kó wa papọ̀ that is what they wanted inflate it keep us below par and then we will all struggle together rather àwa lẹ ń búkẹ́ ah Koiki shut up ṣèbó náà máa gba yorùbá nation fún wa okay what happened to your 2014 fourteen comfort that would have protected our lives to some extent bishop adesina says and i quote why can't that population show in the northern economy revenue if truly they are more in population than the south bàbá mi onílé oní onílé òfètò ẹ má bẹ̀rù pé mo máa sáka orúkọ yẹn Olua Falabi Adeniyi. Good evening, big boss. Koike, anywhere you go in your life, God will be there for you, my brother. Amen. Ogumala Biodun says, Tinubu is not having a good plan in the first place. Mukiawa Kadijat, Mudashiru. I am not against Muslim, neither am I against Christian or the tradition. I am against the fraudulent system known as Nigeria that ha- oh Koiki will be like the Salmon Epao. Eh, we will be bringing problems to Nigeria. You already have problems. There, there are multiple problems that we are now saying, let's come on the round table and do a final discussion whether we want to remain one or not. How can the North have more local government than us? Is because it has been inflated. Mr. Kende ni Koiki Koniri Assalamu alaikum, daddy. I love when I see because when people write comment, I go and look at a bit of their profile. Building and civil engineer construction, Emma Walaye, Tamama Beauty, all this fantastic building that we see around the world. Multiple beautiful buildings where they have 100 story building with a fast lift. Is that engineer máa ń Engineer gbọ́dọ̀ engineer gbọ́dọ̀ má In an economy that is growing, engineers must be called to do work. Do you know that The criminals, civil servants, not all of them, they become much more millionaire than the engineer because engineer ò rí contract gbà. Ìgbà táwọn bàbá ti wá ń ṣiṣẹ́, wọ́n máa contract ni. Wọ́n á contract, wọ́n de produce contract yẹn, wọ́n á dẹ̀ ṣe nítorí fi dolówó nìyẹn. Àwọn tó wá wà service gangan, àwọn náà ti wá set of company because not because of just pay one ṣe, they are doing it because it's part of the fraud and some of them are doing because ah kọ́ má kọ́ bá parí iṣẹ́ tí wọ́n ní sọ pension fún a civil servant òun náà ni contractor òun náà ló máa lọ set up company proxies that is what they've done in Nigeria for the sixty-three years of the failed nonsense country everybody has become a criminal in their own little ways mo Mr. Wale Adekunle so when we see engineers I know that the future of what can be done with these engineers is there. But the present day Nigeria, I'm sorry, you will not be able to see this vision. You will not. Your dream country called Nigeria is going down. And it's even going down faster than what some of you don't understand. It has like taken some years to get to where it is today. But with all these, and I'm not going to read any more from it. Despite, let me take this one. Despite the 1999 Constitution as amended, provides for national rights and duties in Chapter 2, the government has failed to articulate his bargain to the citizen under charter of publicly recited duties. I pity you that still want Nigeria. Somebody says, I am chasing clouds. I don't need to chase cloud. Cloud is running after me because I sit here with a fact. I am reading something that was produced in Nigeria and I'm just giving the explanation and the analysis. 10 years of this fraudulent national comfort is just like another 10 years in the waiting should you not allow us to allow Nigeria to dissolve. And on that note, I gotta go now because my family needs to be looked after. I've done what I can do. I will not be out again today. I don't know what the weekend looks like, but at least the three programs, you can go back from the one I did at five o'clock in the morning. I will monitor the situation Iran and Israel. We are currently in the third world war. We've done one in the afternoon, a response back to the crazy guy that decided to pull Babakitoye. The third one it's about Afẹ́nifẹ́re Tinubu and Babakitoye. Mokia Eyiton Tosin. I think we've had enough for today. There'll be more other programs that you can catch up with. If you're not at this platform, I am not the cause of the problem of Nigeria. I, I will be the one to enlighten you of all the problems that Britain created that is the reason why we are where we are today. Nigeria will never work. Prayer will not fix the problem. The fact being as it is, Nigeria ma no. Moki kí gbogbo ilé nǹkan sí. Mo brother me Yemi Fatoki. Ṣẹ́gun thank you so much. Um, I am done for my presentation today and I'll be putting my legs up and just monitor what is happening. ìyá mi grandma Felicia Ẹ̀jàgbé mo kí gbogbo yín o ẹ̀yin tiwantiwa mo kí yín ẹ jẹ́ ká fọkàn balẹ̀ gbogbo n tó ń ṣẹlẹ̀ tí gbogbo wa ń rí láti ọ̀sẹ̀ kan don't let that distract you. The movie has been created on the other side. The drama has been produced. But that ẹ mọ̀ pé máa wo àwọn fíìmù kan nígbà ah, fíìmù yìí ṣe wá rí báyìí kò lọ dáadáa. It's as, as it is. Adébáyọ̀ kiki Emmanuel mo kí wẹ̀yìn títà ló mo kí ní òkè ògùn gbogbo ìbàràpá méjèèje mo kí ẹ ẹ̀yin èèyàn ńláńlá mo kí Bishop Adésínà ìyá jagun mo kí yín mo kẹ́yìn sheik mo kẹ́yìn bishop mo kí dizima mo kí mọ̀sí mi mo kí àwọn ọmọ mi kí àwọn ìyàwó mi mo kí gbogbo ẹ̀yin àfà mo kí gbogbo yín ní gbogbo agbègbè tẹ́wà nothing comes easy wọn ta freedom lójú ẹlẹ́gbàá bẹ́ẹ̀ ni o lè ra ní shoprite but o lè kó àwọn èèyàn jọ lójú ẹlẹ́gba títí dé shoprite ká fi jọgba freedom yẹn ẹ jẹ́ ká tẹ̀lé ẹni tó mọ̀nà fìrìgbọ̀n kò ṣílẹ̀kùn ẹni bá ní kọ́kọ́rọ́ ni kò síbẹ̀ ṣe lè héètì bàbá Akíntóyè àti Ìgbòho tó àwọn ọmọ Yorùbá nífẹ̀ẹ́ and we will plan and plan and plan it might be like Koiki ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ ṣe àwọn tó ní nǹkan tó fẹ́ ṣe you've seen the end game is not running a twenty-four hours program tí wọ́n gbọ́ ní abúlé mi bí èmi ṣe ń pariwo tó yìí wọ́n ti gbọ́ tán ní gbogbo abúlé mi níjẹ̀bọ̀dé and i'm not making this up so ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ ọgbọ́n àtọpọlọ lóòótọ́ ibi tí mo dúró sí ni mo dúró sí i have been cautioned Koiki ó ní láti máa sọ gbogbo tó kò mọ́ but I stand with where we're going and nothing changed that. Bẹ́ẹ̀ni, you follow Usabiro. sabi fitiju Ẹ má fi ìtìjú kárùn. Ẹ The game is end on the other side for them. Kò sí nǹkan tó lè ṣe. Gbogbo yànyàn yànyàn yànyàn yànyàn yànyàn gbogbo yẹn irọ́ ló wà bẹ́ẹ̀ bó bá wùn yẹn ní àwọn òní kankan ṣe àní kankan ṣe torí pé ọmọ àgbà ni wá wọn ni àgbé ìtókù sábẹ́ ẹ̀kún consultation negotiation non-violent la gbé dání tásìkò bá tó àwọn tá à ń bá sọ̀rọ̀ wá ní understanding yẹn mo kí gbogbo ọbalẹ̀ Yorùbá tí olóyè ní máa kí yín bẹ́ẹ̀ ni Ògúnmọ́lá sọ pé the drama is allegedly directed by the federal government kò sẹ́ni kankan tó lè proscribe Yorùbá people bàbá Adébísí ni we stand pẹ̀lú olóyè àti bàbá Akíntóyè gbogbo ẹ̀yin group kankan ẹ dúró bí akin ẹni tó bá ṣe bí ike nínú yín tẹ́ fi pé kò wà comfortable níjọ́ Sunday wọ́n yọ mí kúrò ní group kan I was shocked I've been in that group for a while but gbogbo alamọ tó ṣẹlẹ̀ throughout the weekend I myself was removed from a particular group mo á padà lọ́wọ́ gúrùpù ìgbà ah, kí ni mo kí ni mo ṣe torí tí mo post síbẹ̀ ó contradict táwọn ṣe níbẹ̀ tẹ́mi ò mọ̀ and I've been in that group for only God knows ẹni tó yọ mí mo mọ̀ wọ́n ṣé mo bá wọn jà they are all irrelevant kí ni mo sọ they are totally irrelevant bàbá mi Johnson sọ pé yes the game has end from the other side the game has end bọ́lá ṣe fi sí mi lẹ́nu kò ń ṣe pé mo plan it game ti end on the other side gbogbo tó kù is just what the, what the, what is happening now is just an awareness they are creating now that's all the game has ended but ẹ mọ̀ pé it takes some time àwa yorùbá náà máa ń ní pride à ń fẹ́ accept òyìnbó ló máa tètè accept pé ah, ọmọ kìíní ẹ̀ ti lọ i dey apologize but àwa yorùbá ìran tó difficult ni wá torí pé a ní pride and there's nothing wrong in that. Musfola and Concession and Mr. Johnson, Taiwo Benro, game at the end with the other end. There are few things tí mo ṣe máa but ẹ fún mi time láti wá sọ̀rọ̀ yìí kò ń ṣe nísìn gbogbo ọ̀rọ̀ kọ́ ni irú èmi máa sọ tán but the game has ended gbogbo tó lọ pátá pátá game has end ó bá wù wọ́n kó pè wá lórúkọ orúkọ tó bá wù wọ́n ni kó pè wá kó má tà let us just remain focused on the ball gbogbo tó kù ranting ranting ẹ yẹ kí n fi space lẹ̀ fún àwọn ọmọ mi náà kán lè ní space wọn nínú ilé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ọbẹ̀ Elédùmarè kò ní pa ìran Yorùbá rẹ́ gbogbo ẹni tó bá ń gbèrò pé kíran Yorùbá kó parẹ́ ọbẹ̀ Elédùmarè kó bá wa pa wọ́n rẹ́ mo júbà ẹ̀yin ayé thank you so much my Biafra brothers and sisters all those of you that are from the north thank you so much the middle belt Nigeria has come to end nobody will fix Nigeria All right, Lamason, lọ́mọ good night. ìgbàgbọ́ ni àti ìbẹ̀rù ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ìṣọ̀kan ni o mo kí bàbá mi ṣáńṣì dín iná ládé púpọ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú. àtòtòdá àwọn ọmọ dúdú wà ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ni ó dàrọ̀ ọ̀ràn yẹn la máa sùn. Thank you so much to every single one of you on all the platform. Thank you for those of you in Nigeria. cost you a lot of money to watch me. Thank you so much. Bye for now. Dad, are you done? Yes.